Islam, to promote anyone, to kick against Iba Gani Adams or Sunday Igboho, but we need to identify the root cause. Sharing tí ó problem táwa Yorùbá ni wípé tí a bá ti ẹ̀ka bá ṣẹlẹ̀, a máa fẹ́ jump into the conclusion. But what are the root cause tó yẹ kó ṣẹlẹ̀? Àní wọ́n ṣàgbo nígbà kan rí tí Sunday Igboho lọ kí wọn, then after that kí ló ṣẹlẹ̀? Then àwọn tó bá jẹ́ pé wọ́n bá tètè máa ń think very well. Láwọn tí wọ́n bá jẹ́ detective láwọn tí wọ́n bá jẹ́ investigators láwọn tí wọ́n bá jẹ́ analyse jẹ́ wọ́n lè la analyse ẹ̀ wọ́n wá analyse ẹ̀ ok nígbà báyìí nígbà báyìí kí ló ṣẹlẹ̀ tó bá yẹ ká stop bí tó yẹ ká stop fídíò yìí ẹ jẹ́ kí n mọ̀ tó yẹ ká play ẹ̀ tán nìyẹn wa ẹ jẹ́ kí n mọ̀ nínú comment ẹ̀ pé please put this video wọ́n ní please put this video it's nothing to listen to abeg this okay someone said I should remove it no voice okay I think the voice is coming up now the voice is coming up thank you so much ẹni ẹni kí ni kí ni wá ní ìgbésẹ̀ kí wá ní ìgbésẹ̀ tí a máa gbé a máa sọ ìgbésẹ̀ tí a máa gbé sí ẹ má wọrí i will i will say it this is nonsense woman be okay àwọn kan ní pé they are using this guy uh, to fight Yorùbá yes of course hey, we know yes yes please turn follow thank you at least my follow is here now so ṣé ká stop fídíò yìí. okay àwọn can you continue please ẹni kan ní please uh, stop playing this video yes put it off we don't need this yes continue put it off please okay please stop this video i think i can be say stop stop video i will count it continue showing it no one stop this video that should be one one uh, ah. or oh, continue that is two one Please stop. That is 2, 2. Just 5 seconds. Stop. That is 3, 2. No need for play. That is 4, 2. Yeah, any stop. it. That is 5, 2. Continue. That is 3, 6. Stop. That is 7. Stop it. That is 8. Stop. That is 9. Don't stop it. That is 3. Continue. That is 4. Stop. That is 10. Continue. That is 5. Stop. That is 11. Stop, that is 12. Continue, that is 7. Continue, that is 8. Stop, that is 12. Just 5 seconds. Thank you for stop. Play, that is 9. Stop it, that is 13. Continue, that is 10. Stop, that is 12. 1, 2, 3, 4, 5, 6, 7, eight, nine, ten. I have fifteen. Stop. Then I have fifteen. Continue. It is okay. Then that is 50-50. In this case, màá fẹ́ stop ẹ̀ or màá play He said go on stop. Stop and many. Go on and many. Ah. Okay. Hello, sir. Máa sọ̀rọ̀ yín lọ. Ah, no, no, no. So please, let us play this video. Even though if it is worse, half of it, let me play it to the half. We need to learn about this. I'm not bringing this video, please. Let's focus on Doom 5. Yes, because that is very, that is because of that Doom 5. All what I'm doing today is because of the rally that will be coming up. Because those rally that will be coming up, it is very important. And then nobody's know what will happen. So please, let us play this video and see what will be the outcome of this video and then what will be our solution to this root cause. tó ń jẹ kọ gbèsè ayé ọmọ ẹ tó ń jẹ mọ oúnjẹ tí ó ń jẹ nígbà tí bàbá Ọbásanjọ́ di pírẹsidẹǹtì Nàìjíríà òun náà wọ́n ṣe lè fún ọmọ Oòduà ni mí. ẹnì kankan ò lè tì wá gan bò wọ́n. nígbà tí Sunday Igboho bẹ̀rẹ̀ ní à ń jẹ́ kó yá àwọn èèyàn pé àwọn akọ́tẹ̀ ń rò pàápàá jùlọ ewé mi. mo ní tí Sunday ń jà fún mi ó ń jà gidi ní o ọmọ Yorùbá tàtà ni o àṣẹ ń polówó ara ẹ̀ ni. àṣẹ rẹ̀ bẹ́ lẹ́nu ni òun lè fẹ́ jẹ́ inú nǹkan tí àwọn tí àwọn jẹgúdúgbẹ́lá kó pamọ́ ó wá ní òun jà fún ilẹ̀ ìlérí ó wá bẹ̀rẹ̀ sí polówó ọjà àwọn ibi tó kò mọ̀ ọ̀gbọ́n tó ń lè ṣe mọ́ wẹ́ mi ò ní dálẹ́bi náà ṣé tó ti sọ̀rọ̀ sọ́ọ̀ni ṣé ló máa ń sọ̀rọ̀ sáré ti tàmá ní kiri kan ṣolówó náà ṣùgbọ́n pàtó sọ̀rọ̀ sọ́ọ̀ni yẹn wọn ò rí èèyàn dáná mù wọn ò rí èèyàn bá wí mọ ìgbà tí ó kọ́ tí ààrẹ yìí òun náà ti mọ̀ ti ń pè káàkiri torí ó náà mọ̀ pé kì í ṣe nǹkan tó yẹ kóun ṣe gbogbo orú èèyàn kẹ́yàn tó bá ti rí ààrẹ fi àbí tó fẹnu ta kòkò ààrẹ àyíwò èèyàn bẹ́ẹ̀ ò ní jẹ́ ìrẹ́lẹ̀ Yorùbá kò sí mọ́tò ń ṣe lè jẹ́ kò lè jẹ́ ìrẹ́lẹ̀ Yorùbá ṣọ́dà táwọn bàbá bàbá wa ṣe ẹrú Fúlàní àwọn bàbá wa náà tún dé wọ́n tún sin Fúlàní àwa náà tún dé à ń sin ìran Fúlàní ṣé tó bá di lọ́la kí àwọn ọmọ tiwa náà tún máa sin Fúlàní ni kí ló kílódé tá àrò ọjọ́ ọ̀la àwọn ọmọ wa bàbá tẹ̀ láyé tí í ti bàjẹ́ ẹ̀ ṣòro tàwọn ọmọ tẹ máa bí àbí kẹ́rù àwọn tàwọn ọmọ ọmọ yín ṣó dáa kí èèyàn kú kí òbí kan kú kí ọmọ ẹ̀ máa gbèsè pé kó má tẹ̀ ẹ̀rọ ti ṣe sàárà fún kó máa ní bàbá olórí burúkú àti ìyá olórí burúkú ìdí lọ ṣé kọ́tà wa Yorùbá ń fẹ́ nìyẹn ni ẹ̀yin máa wá jókòó ẹ̀yin fẹ́ ló tàbùkù ààrẹ. Yes. I think I've justified in two ways. Some people are angry that by playing this game, it is me I'm not honest because I asked them the question. But Niti Moshe ni play they have, Ni mo play the that is 50-50. I would not be um, just to be honest to every one of you. Although this is my show, I would decide if I wanted to play it, if play but mo need the opinion gbogbo ìṣe pé mo fẹ́ gbogbo so ohun tí mo ṣe níbẹ̀ ni pé mo play video yẹn dé fifty percent of hundred percent so i'm not biased please i'm not biased àárín ni mo play ẹ̀ dé which is half half fún play it and stop it so that i will not be biased i will be justify my that's why i justify myself so àárín ni mo play ẹ̀ dé so ẹ má bínú then now let's go back to the root cause of this issue those <laughs> all right uh, eh, Salawudeen Jalil if you said so I believe you but here I'm the one in the studio I know that the the the video is just fifty percent of hundred percent so thank you and please forgive me for that now Sunday Igboho ti lọ bá ààrẹ nílé ó kí ààrẹ accept it wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ wọ́n jọ jẹ wọ́n jọ mu that is number one then after that kí ló wá ṣẹlẹ̀ sí problem after that the issue of Igaga by uh, this notorious Fulani wàkìlì ṣẹlẹ̀ ìgbà tọ́rọ̀ wàkìlì ṣẹlẹ̀ àwọn Gani Adams wọ́n lọ sọ̀rọ̀ wàkìlì let Simi be that place ṣé pé Sunday Igboho ò tẹ̀lé wọn lọ ni olókọ̀ọ̀sì ẹ̀ ni àbí àwọn Sunday Igboho ò tẹ̀lé wọn lọ olókọ̀ọ̀sì ẹ̀ ni is that any concrete agreement between the two of them pé à ń bọ̀ wá mú wà bíi nígbàdàn tí Sunday Igboho wà òkè wọ Sunday Igboho fi àwọn ọmọ ẹ support wọn or there is anything tó jẹ́ pé ó yàtọ̀ sí ní tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn táwọn èèyàn ń wò tí yóò bá wá ṣẹlẹ̀ is that any hatred word tí olóyè Sunday Igboho ti make láti lè láti láti lè rí ààrẹ ààrẹ fín àbí láti lè tako ààrẹ is that tá a bá rí kí wàá ló wá ṣẹlẹ̀ ok ṣé àwọn aráàlú tí wọ́n ń ṣe yìí ṣé à ń ṣe àwọn aráàlú yìí láì kárí ààrẹ ọ̀nà kakanfò along ni because ààrẹ said èèyàn tó bá fẹ́ yọ àwọn kúrò ó ń tara ẹ̀ ní adìyẹ jẹ fún ara adìyẹ ò gbọ́dọ̀ jẹ fún ara wọn ẹjọ nítorí tọlọ́run ẹ má jẹ kádìyẹ jẹ fún ara wọn kí ni tó ṣẹlẹ̀ láàrin ẹ̀ kí ni tó ṣẹlẹ̀ ṣé àwọn aráàlú tá ń ṣe yìí ṣé a ò carry Ìbà Gani Adams along ni ṣàbò ní the main problem pé torí bọ́sù àwọn aráàlú tó ń wáyé yẹn àwọn aráàlú yẹn ń wáyé léraléra bí aráàlú yẹn ṣe ń wáyé òun náà lè rò ń pọ̀ sí i mo dẹ̀ rí pé rally tí wọ́n ṣe lóṣogbo Sunday Igboho announce pé Ìbà Gani adam pé wọ́n gbọ́dọ̀ gba àwọn ọmọ yìí kalẹ̀ which is mean pé òun náà so sympathy sí àwọn ọmọ yìí pé life àwọn ọmọ yìí náà kan òun life wọn kan òun kí ni tó ṣẹlẹ̀ láàrin yẹn ṣé breach of contract or breach of trust ló ṣẹlẹ̀ láàrin yẹn ni that is number four number five of the root cause àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ Gani Adams wọ́n ti wà pẹ̀lú Sunday Igboho tí ààrẹ fẹ́ kí àwọn ọmọ yìí padà ní àbí àwọn ọmọ yìí wílílì renounce ara wọn wípé àwọn ò ṣe OPC mọ́ tí wọ́n dẹ̀ lọ sí ọ̀dọ̀ Sunday Igboho or they are there in a Sunday Igboho for a purpose of for, for mission which they cannot be able to actualize their mission and then they renounce and then they surrender but ààrẹ ti jáde wọ́n ní àwọn ọmọ yìí wọ́n fẹ́ pa àwọn wọ́n kọ lẹ́tà sí Tinubu wọ́n dẹ̀ ṣó ẹ̀ but in two thousand and fifteen nígbà tí ààrẹ wa nírò nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ wáì tí wọn ò ṣe gbé àwọn ọmọ yìí lọ sí court kí wọ́n fi ọlọ́pàá mú wọn kí wọ́n gbé àwọn evidence kì í tí wọ́n àtọ́wọ̀n ìtẹ́lẹ̀ tí wọ́n ṣò fún wa ní social media yìí kí wọ́n gbé fún wa láti lè mọ̀ pé àwọn tí wọ́n dó Sunday Igboho yìí ọ̀bàyéjẹ́ ni wọ́n ẹni ibi ni wọ́n pẹ̀lú ẹ̀ that is Number five. Number six of the root cause. Ṣé ààrẹ nífẹ̀ẹ́ Sunday Igboho débẹ̀ tó bẹ̀ tó jẹ́ wípé wọ́n ń tà láti protect ẹ̀ láti má jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí i. But tó bá rí bẹ́ẹ̀, is he supposed to be on social media or by calling him and then call his attention to those boys? Pé àwọn ọmọ tó ń bá rìn yìí, àwọn ọmọ tí wọ́n mú ẹ tira yìí, yẹra fún wọn. Wọ́n á ṣe yẹn but tí ẹlòmíràn bá tún wá rí another root cause tó yàtọ̀ sí eléyìí tí èmi ti identify yìí ni wọ́n lè sọ they said the root cause of this problem is that some OPC left Iba Gani Adams more, uh, more than five years now those boys establish a new okay establish a new era but now they surrender to Sunday Igboho yes that is one point That is, and they are key, key, key points of the OPC. Because if you look by the history, because I have to understand who built OPC. Gani Adam, I want ló ní OPC. Wọ́n ní wọ́n ti ń jà fún ìjàngbara yìí and then look at it. They started this fighting of fighting for Yoruba. They started it by these little things that I will just say to you. Let us go by history of OPC because we know it by Gani Adams by history of OPC. They said OPC with Sunday Igboho is another OPC fashion to Mr. Arogundade. Hmm. So it's another faction with Mr. Arogundade. People are getting that is why we said we need uh, a root cause. That is Mr. Arogundade. But OPC in itself, why the OPCs, what bring OPCs into the light? Now, kí ni tó gbé OPC wá? Peter Gani Adani is not a founder of OPC. But let's look at the OPC. The Oduduwa People Progressive was formed. Please, I am not kicking against of anyone. I am trying to get the root cause because tí wọ́n bá sọ pé èèyàn ti ń jà for twenty five years we have to go back to look at the issue of that person kí làwọn tẹ́niyẹn ti jà fún ṣé wọ́n jà fún Odùduwà ni àbí wọ́n jà fún tara wọn àbí wọ́n jà fún a, good set of people then OPC ló gbé ibà Gani Adams into the limelight tá a dẹ̀ expect wọn lónìí pé bàbá ọlọ́run àjẹkẹ́ pẹ́ fún wa lágbára ọlọ́run then Oodua People Congress was found by a group of Yoruba athletes and artisans, which included Mr. Frederick Fashio, the first national leaders, Ààrẹ Gani Adams, 15 Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Ibrahim Atanda, Idowu, Idowu, uh, Abọ́banáwó mrs adébọ̀wálé tí wọ́n pè ní màmá ìjẹ̀bú olúmídé adéníjì tony iguredu of ìjọ south south extraction senator ọpẹ́yẹmí bámidélé ọ̀nàrẹ́bù káyọ̀dé ọ̀làdélé bàbá olúwa olúwa olúwa olúwàdé ọmọjọlá bàbá Táíwò bàbá ọjà Adésọ̀kàn Olóyèdé Bọ́lá Àìdí comrade Olúbùnmi Olúṣọ̀nà àti uh, Sílà Àlàní àti Wọlé Adébáyọ̀ respectively among other at least there are more than seventeen people more than seventeen tí wọ́n jọ ní Oòduà OPC then kí ló gbé wọn jáde they decided to form an organisation to actualize the annulled mandate of Chief MKO Abiola a Yoruba whom most people believe to be on his way to winning the presidential election of June 12, 1993, which was subsequently annulled by the military government before Fort, before Fort totally was completed. We can see that it this was a great OPC ni pé láti jà fún ẹ̀tọ́ Chief Abiola láti jà fún ẹ̀tọ́ ẹ wo yí àwọn tí wọ́n dá OAPC sílẹ̀ they are more than seventeen including Senator Ọ̀pẹ́yẹmí they form it to fight for the anonymous of June twelve election which is me that there is a difference between Ibagani Adams and Sunday Igboho Ibagani Adams fight for single-handed person to be on a throne why Sunday Igboho is fight for 60 million people for the liberation. We need to liberate our people. We need to fight for single-handed people. Then, Iba Gani Adam said, àwọn náà ti ṣetán láti darapọ̀ mọ́ wa bí kò wọ́n ti ń ja ìjà yìí bọ̀ tipẹ́tipẹ́ wọ́n dẹ̀ tún ṣì máa máa jà lágbára ọlọ́run ọlọ́run yóò bá mi fún wọn ní okun àti agbára láti lè jà but kí wọ́n bá wa short àwọn tó jẹ́ wípé wọ́n lè cause bóyá bíi wàhálà láàrin àwọn àti Sunday Igboho Sunday Igboho have listened to elders people nobody should talk about him nobody should reply any of Iba Gani Adams we need peace we need peace we need peace then we see àti rí pé ìdí tí àwọn kan wọ̀nyí ṣe wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí wá ní ta tún lè ṣe again tó tún lè jẹ́ root cause another root cause of this problem tèmi analyse ni wípé Sunday Igboho ti take I think it's yes tí mo bá right ẹyẹ yẹn sọ fún mi ni pé Ìbà Gani Adams àwọn ni wọ́n ń control àwọn tó jẹ́ diaspora tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn tó wà ní diaspora bá ní anything láti ṣe Ìbà ó dà pé Ìbà Gani Adams ni wọ́n ń rí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń rí gẹ́gẹ́ bí aṣíwájú but now wọ́n ti divert attention wọn sí ọ̀dọ̀ Sunday Igboho if i'm right Dr. Fetifasev said that Iba Gani Aliya Yes, in October twenty six, two thousand four, nineteen ninety four years. that is when it's found. Yeah, Emil Soronipa history. Now, please, another root cause is that Ìbà Gani Adam àwọn ni wọ́n control àwọn tí wọ́n wà ní diaspora tẹ́lẹ̀tẹ́lẹ̀ but now the diaspora have placed their attention over Sunday Igboho What ti place most tí ẹ bá wò wọ́n ti place gbogbo attention wọn sí orí Sunday Igboho Sunday Igboho everybody wá ń gbé instead of Ìbà Gani Adams and then bàbá dẹ̀ ti rí pé if this thing is going like this definitely they will they will sideline him from the race wọ́n máa sideline àwọn from the race nìyẹn that is number one okay now making it seven sorry making it seven are uh, root cause now i'm going to the eight root cause. The eight root cause is this. Those who are in Yoruba land, in Ekiti, in Oshun, in Ibadan, which is Oyo, either in Akure, either in Kogi, either in the they are taking Sunday Igboho as their leaders for what he did, what he Sunday Igboho as their leader instead of Iba Adams they used to utter pé leaders wa olóyè Sunday Igboho Yorùbá leaders this also the word of olóyè Sunday Igboho Yorùbá leaders is also a kind of uh, that can be the root cause pé tí wọ́n bá ti wá sọ pé this is a, uh, Yorùbá leaders pé wọn ò ní rántí Ìbà Adams mọ́ and then this is what because I náà sọ wípé tí ẹ bá yọ àwọn ní setting That is number one. That's number eight. Number nine of the root cause ni pé àwọn Kristẹni tí wọ́n bá wa jàjà yìí àwọn Mùsùlùmí tí wọ́n bá wa jàjà yìí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n bá wa ja ìjà yìí they visited Sunday Igboho and recognize him give him recognition they visited him so much give him recognition more than Iba Gani Adams. Now, this is what the root cause of these problems. Àwọn kan tó ń dá wàhálà kalẹ̀, òun láti rí. Tẹ́lẹ̀ mi bá tún root cause mi So jẹ́ pé òun náà tó understand. You can say it or you call. My number is already scrolling on the screen. Plus nine seven one five two one seven six eight five one seven. So, which is me completely. Please, this program, this chart, it is not go against Ibagani Adams or go against Sunday Igboho or supporting anyone, but to identify the root cause, to identify the root cause and find the control measure. That is what this chart is mainly for because tá a bá wò wípé gbogbo tí mo kà sílẹ̀ it's a very big problem tí ò bá yé wa gbogbo tí mo kà kalẹ̀ yìí tí mo kà ká sílẹ̀ yìí it is a very big problem but gbogbo wa pápátá la ń pé distraction ni distraction ni let's continue tó bá wá jẹ́ kó bá padà wá lọ bíbí sí wàhálà nǹkan tá a tètè sọ̀rọ̀ tá a tètè pé àwọn tó bá máa bá wọn sọ̀rọ̀ sí eléyà pé a ní ẹ má ẹ má ṣe chat fún bá Gani Adams mọ́ ẹ ń polówó ẹ ní ẹ ń ẹ ẹ no it is not because ẹni tó bá mọ bí tí wàhálà ti máa ń bẹ̀rẹ̀ ẹni tó bá mọ bí tí wàhálà ti máa ń bẹ̀rẹ̀ káà láti block ẹ ìwọ tó bá jẹ́ professional níṣẹ́ tẹ́ bá wo ẹni pé tí bá wo ààrẹ Almaro I so much love that man maruf wọn ń sọ̀rọ̀ kíkẹkíkẹ àwọn èèyàn máa sọ pé kí ló ń ṣe máa yìí tó yẹ pé ó ń ṣe fídíò léra àwọn méjèèjì because ààrẹ alimọrúfù mọ ọ̀nà àtàn tí wọ́n pè ní tí wọ́n tí wọ́n pè ní threat mi ò lu àwọn mi àtún mọ̀ but the man understand what to call a threat threat bullying harassment he understand this very well wọ́n mọ̀ wọ́n mọ̀ implication tó ń ṣẹlẹ̀ láwọn méjì wọ́n mọ̀ tó lè padà wá lead sí wọ́n mọ tó lè padà wá lead sí wọ́n mọ implication tó lè padà wá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì because wọ́n tó bá jẹ́ tó bá tó bá jẹ́ security outfit tó bá jẹ́ security in your own field wàá nípa nǹkan sọ pé ẹ má sọ̀rọ̀ ààrẹ mà ẹ má sọ̀rọ̀ wọn mọ́ ẹ ń polówó wọn ni no ọ̀ ẹlòmíì àṣẹ chat a máa bú ẹnìkan no èmi sọ èmi analyse root cause ni mi ò bú anybody hello mi ò bú anybody ẹ jẹ́ ẹ jọ máa ẹ jẹ́ kí n hàn dín sórí life speaker mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ root cause mi ò bú anybody mo ń analyse tí wọ́n pè ní root cause ni no I can never insult either Gani Adams or Sunday Igboho or anyone mm-mm, mm-mm. but in my own field we analyse we identify the root cause and then we find the solution the truth might be bitter n tí mo ń sọ ilé ó ó lè wà bitter but try to understand that I'm not reading this chart in order to against anyone. Those who are asking for my number, plus 971, plus 971, plus 971, 521, 76, 8517. That is my number. That is my number. Now, ẹ jẹ́ kí n pe mọ́mi wáyé ẹ jẹ́ pé mi padà ẹjọ́ ẹ kí n hard kí ni sí orí speaker. That is my own, I've identified my own root cause. Then, if you have your own root cause, they say, but Iba should realize that it's a kriya. Mm-hmm. This I'm listening to everyone. As you are dropping your comment, you are dropping your root cause. It is very important as you are dropping your root cause. I'm seeing it clearly. Then I will definitely pick see along. Long. Bluetooth mode. Hello. Ẹni tó ń pè dárẹ́tì yìí. Oh my God. ẹ jọ kí ẹni yẹn wọ́n lè tún wa pè àwọn tó pè direct direct call láti nàìjíríà yìí ok no àti láti nàìjíríà ni wọ́n ti ń pè ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n gbé ẹni yẹn hello ṣé ń gbọ́ wa hello hello hello hello rẹpẹ nìyẹn ti rẹbìtẹ then tí wọ́n bá lè pè wá padà kí wọ́n pè wá padà Say, type your number again. I've dropped my number already. Hello? Hello? Hello? Hello? It's ti kó Hello? Hello. Hello. Hello, sir. Hello, yeah, I'm going Yeah. ẹ má bínú mo fẹ́ gbé yín sí ẹ jọ mo fẹ́ gbé yín sórí sípíkà àwọn èèyàn lè gbọ́ yín ni ẹ má bínú ṣe gbọ́. hello sir o yà mú ń gbọ́ hello sal. mo like ìṣègbélẹ̀ mi èmi. ẹ ṣe mà. kí kí kí kí kí jagunjagun ni àwọn bẹ́ẹ̀ ni mà. kò ṣe pé bọ̀dà kò ṣe olóyè Sunday tí mi tó yẹn àbí bí wọ́n sáré bẹ́ síwájú kan àbí kan bẹ́ẹ̀ nígbà tá à ń pè ń dàgbà rẹ̀ ìta à ń fún káàdì ìyàtọ̀ fi ń jẹ wá nílùú wa yìí pọ̀ jù nígbà tí bí tí gbà pẹ̀lú ọ̀dà lóun káàdì rẹ̀ ti máa dára tó lè ẹrù tó wà ń lè rí ó wúwo kò lè tún wo àwọn méjì kí n tó lè lọ́jọ́ pé àbúrò ní Sunday jẹ́ sí wọn ìbọn ló pè wọ́n ó jẹ́ ẹgbẹ́. wọ́n sàwọn náà lè rò sọ pé nísìnyí wọ́n ṣe wà ẹ́ sìn wọ́n lè sọ pé Sunday mo ló bí báyìí Sunday mo ní àwọn ogun wọ́n ló eh, bí báyìí Sunday nípa àwọn ogun ẹlẹgbẹ́ Sunday àwọn ogun kan bọ̀ àpàdé ẹ̀ kò sí ìfẹ́ jùs ẹgbẹ́ àwọn yíbò ṣe rí ẹnu yíbò kò ẹnu yíbò kò tí ì pẹ́ jù ìgbà tí ò ṣe pé ẹ rántí ẹ mọ iye state tó wà lórí lábẹ́ ilẹ̀ yorùbá ni wọ́n ti ṣe pé ìbàdàn nìkan àti kábà tó pé ọ̀yọ́ ni kábà tó pé pé èkìtì lẹ́gbẹ̀ẹ́ kan àbí ìlọrin. ẹ bá wa ṣe kíákíá mà torí kọ́ yẹn ti pọ̀ gan. ẹ ṣe gan mà. hello sir. hello. àwọn báwo ló jẹ́ bàbá ni. yà. bàbá wa ló jẹ́ àwọn kò ṣe darapọ̀ mọ́ wa kò tí ì pẹ́ jù kò tí ì jà. ṣóyè yín sà. ẹ gbọ́n gbọ́n mọ́mi wa ẹ dákun ẹ jẹ́ kí n ṣàlàyé ló ẹ jẹ́ kí n gbé kọ́ ènìyàn ń pè mí direct ẹ jẹ́ kí n gbé kọ́ ènìyàn directly kó ba lè sí fún wa. ẹ ló sà. ok. màá tún ẹ lè padà rí balẹ̀ ẹ jẹ́ kí n sáré gbé kọ́ ènìyàn directly ni wọ́n ń pè kí ni má waste card wọn. ẹ ló sà ṣe ń gbọ́ mi sà. ẹ ló ọlọ́run á ti dáadáa fún wa sà. àmín sà. ẹ ní ìlú wà lẹ́yìn ẹ má jẹ́ kó fi ọ̀rọ̀ adam ọ̀rọ̀ ọ̀dẹ̀ yìí Yes. Okay. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹ báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Yeah. Yeah. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe gẹ ẹ jẹ bá ẹ bá sọ sókè ẹ jọ. ọ̀rọ̀ ẹ̀ ó dẹ̀ ẹ ṣe hello. sà o hello sà o hello sir. á gbọ́ yín sà àlàáfíà làwà jáde wá ìṣẹ́jú méjì now root cause and the solution. à ń gbọ́ yín sà o. ẹni wọ́n root cause and the solution sir. Yes solution ní pop nìyẹn solution ní wípé. à ń gbọ́ yín. tí wọ́n lò fún ọjà wọ́n sọ fún yí pé ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ ìwọ ni wọ́n máa kó rèé. responsible àbí. lọ́dẹ̀ kò bí ọmọ ló jẹ́ nígbà òun lọ́lọ́run yìí gbà fún. ọmọ kí àwọn tiẹ̀ náà ó lè dìde. bẹ́ẹ̀ni. àìmọye ọba tó wà nílẹ̀ yorùbá tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ tí wọ́n dẹ̀ lówó ju àwọn ẹni tí wọ́n bá lórí ìṣẹ̀lẹ̀ bá lórí tó lọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ṣe gan ni sà ṣé pọ́ìntì yín nìyẹn ẹ ṣe. mo gbà á pé yẹ ẹni ẹ ṣe gan ni fún point ẹ drop yẹn ẹ ṣe gan then another person on the line hello hello hello. hello brother hello sir please. hello ẹ̀ṣẹ̀. ẹ̀ra your root cause and then solution please the root cause and solution please. Uh, uh, Thank you so much, Baba wa Gani Adams. Yes, I love that. Yeah. Hello? Uh, Yeah, yeah, but, yeah, yeah. àti àwọn àgbààgbà tó wà nínú adéṣọ wọn ní láti bá Gani Adams sọ̀rọ̀ pé àgbà olórí máa ń gba gbogbo ẹgbẹ́ mọ́ra ni. mọ́ra ni yeah you are right sir àdé uh, ìgbà tí mọ́tà ti ṣẹlẹ̀ lórúkọ tí bàbá wa Gani Adams kọ́kọ́ ṣe kọ́kọ́ ṣe fídíò àkọ́kọ́ pẹ̀lú tí bàbá wa Gani Adams tún ṣe fídíò rẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà àdé ẹni tí bàbá tó lè gbòòrò wọn wọn lórí yẹn mọ́ nǹkan tó wá ń fẹ́ nìsí ni pé àgbà máa ń gbà nígbà wà Gani Adams kọ́kọ́ wọn lọ́rùn tí bàbá tó lè gbòòrò náà dé Hello. ọ̀dà mi pé network wọn ti rè thank you ẹ̀yìn nìyẹn wa àwọn èèyàn ti ń drop o ẹ̀sẹ̀ àwọn èèyàn ti ń drop o. hello hello hello sir hello. Hello? Hello? Hello, sir. Hello? Yes, sir. Yeah. Um, uh, okay, sir. Kábẹ̀ wọ́n. Okay. Hmm máa ń gba káṣẹ́ ṣe ní káṣẹ́ bàbá àti ẹ jẹ́ ẹ jẹ́ kí àwọn tó bá ń sọ yẹ kí wọ́n sọ̀rọ̀ tẹ máa kú lọ ẹ̀yin ẹ̀rọ máa bá wa ní sùúrù. Thank you bẹ́ẹ̀ ni sàì bẹ́ẹ̀ ìyá àwọn ẹ ṣe gan ni sà wọ́n bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ ẹ ṣe gan ni sà wọ́n bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ sà máa bẹ̀ẹ̀ ká lè délẹ̀ lórí ẹ̀ lóo. Hello. Hello. Hello. Hello, sir. Hello, sir. Root cause and solution, please. Àwọn èèyàn ti ní ká máa bẹ̀bẹ̀ which is right. Kí ni kẹ̀lú pínọ̀tì náà? root cause pride root cause pride àti call to ìfẹ́ pride and ego pride àti ego ló. It's the person that the people have accepted and everyone should go behind it. Ẹ sọ So yẹn náà ò gbọ́ yẹn sọ̀rọ̀ sókè o àwọn yẹn náà ò gbọ́ yín ẹ Okay ó dàbẹ̀ ni pé ẹnìyẹn ti wọ́n ti private finally moved ó dẹ̀ pé látọ̀dọ̀ wọn ni ẹ̀ló wọn ní kẹ́ sọ̀rọ̀ sọ àwọn èèyàn náà wọ́n gbọ́ yín wọ́n ní kẹ́ ẹ̀ló ẹ̀ló ẹ̀ló wọn ní kẹ́ sọ̀rọ̀ sọ àwọn náà wọ́n gbọ́ yín wọ́n ní kẹ́ sọ̀rọ̀ sọ àwọn gbọ́ yín. hello. ẹ bá sọ̀rọ̀ ni pé kọ́ yẹn ń wọlé lókè hello sir hello sir kọ́ yẹn ń wọlé ó dẹ̀ ń jára wọn hello à ń gbọ́ yín sir. hello yà mo ń gbọ́ yín rufus. ẹ jọ̀ọ́. à ń gbọ́ yín yẹn sọ̀rọ̀ solution ọ̀sẹ̀ tó bàbá wa Sunday Igboho rẹ̀ láti ṣiṣẹ́ pẹ́ fa bàbá wa Sunday Igboho mọ́ra kọjọ ṣe. yà kọjọ ṣiṣẹ́ papọ̀ of course ẹ ṣe púpọ̀ thank you so much. because everybody tí wọ́n lọ ní Oh my God ẹ̀yin yẹn wa ẹ dákun ẹ jẹ́ kí ẹ jẹ́ káwọn yẹn wa ẹ jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀. bàbá Gani Adams lọ́yìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ máa wọ́n ẹbí ẹ wọ́n dẹ̀ máa tó la fún un ẹ ṣe gan ó dẹ̀ pé. bàbá. hello hello sir. hello. hello. hello hello tọ́ àwọn ènìyàn wa hello hello sir hello hello caller hello hello ẹ sọ̀rọ̀ sókè ẹ mo ń sọ̀rọ̀ sókè dé. ó yà á ń gbọ́ yà á ń gbọ́ yín. ẹ̀ láwọn <laughs> èèyàn ń gbọ́ yín. àwọn èèyàn ń gbọ́ yín. ó dà pé wọn fẹ́ bá wa sọ̀rọ̀. ìyá ó yà ń gbọ́ yín. ṣé ọ̀rọ̀ ìgbà. Yes. Root cause and then solution. Pẹ̀lú Sunday. Wọ́n lọ kiri nígbà tí táyé ti pẹ̀ jù ó di wa Sunday Igboho wa jáde. yà tí àwọn èèyàn tá a bá wòrán á tí ẹ bá wò ó ẹ jẹ ní kánú kúrò kúrò oh my God hello hello sir the root cause and then the solution because tí ẹ bá wò ó àwọn èèyàn sọ wípé nígbà tí wà láyé bẹ̀rẹ̀ wọ́n pe Ìbà Adams wọ́n ní wọn ò dáhùn and then that is what brought Sunday Igboho into an action which is ní pé bagani Adams àwọn ni wọ́n kọ́ bí Sunday Igboho ṣe jáde nígbà tí wọ́n bá jáde nígbà yẹn ni wọ́n á ṣe wà. ẹ má bínú mo ń gbọ́ yín mo ń gbọ́ yín àgbọ̀ àgbọ̀ yín sáà. ẹ̀ṣẹ́ nǹkan tí èmi rí pé mo ti ìfẹ́ owó. ìfẹ́ owó. yẹ àti ìlara ẹlòmíì kan tó fẹ́ jẹ náà ta wọ́n fẹ́ ta gbogbo àwọn ọmọ Yorùbá ni hmm. wọ́n kò ṣojú ayé ni wọ́n lè ń lọ tó fẹ́ ṣe é. Hmm. Uh, good evening, ladies and gentlemen. Welcome to. talk. ẹ ṣe púpọ̀. Tọ́ àwọn èèyàn ti sọ ọ̀rọ̀ now àwọn èèyàn ti bring in hello sir hello hello hello hello I'm going gbọ́ yín root cause and àwọn èèyàn ti sọ ètò yes sir yes à ń gbọ́ yín sir. okay uh, so gẹ́gẹ́ ladies and gentlemen. Welcome to season. Kí ni nǹkan tó dá wàhálà sílẹ̀ àti kí ni solution yẹn? Yes, sir. Ṣé nǹkan tó dá wàhálà sílẹ̀? Okay. Kí ni lè sọ lórí ọ̀rọ̀ yẹn? Òun ni pé ẹni tá a ti jẹ ààrẹ. Okay. Ilẹ̀ Yorùbá la ti jẹ. Ìyẹn Ìbà Gani. Okay. Wọ́n tètè dìde because ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí àwọn fojú ré kọjá ni wọ́n fojú wò bóyá kò ní rí bẹ́ẹ̀. Hmm because ọ̀tọ̀ ní nǹkan tí àwọn fọkàn sí tẹ́lẹ̀. mi ò tí ì wọ́n ti gbà títí di èyí yìí ni tí ibi tí bá ti sọ̀rọ̀ wípé à yorùbá nation lẹ́yìn tó kọ́kọ́ máa sọ pé ibi tí àwọn kan bá ti ń bọ̀ ọmọ ẹgbẹ́ tó kọ́kọ́ náà yé mi. ẹ̀yìn mi sì ń sìn ní ọ̀rọ̀ gbọ́nà pé ọdí àṣà ọ̀rẹ́ mi ni orí ọ̀rọ̀ ibà ó dàbí ẹni tó wà lórí fẹ́ǹsì o ẹnìkan tó wà lórí fẹ́ǹsì ń pè ní ọ̀ṣọ̀ ọ̀ṣọ̀ láti sọ̀kalẹ̀ sí bóyá iwájú ló fẹ́ lọ ni ò bóyá ìlú fẹ́ lọ ó yàtọ̀ sí ẹni tó fi ti ara tara tó fi taratara fi gba kínní yẹn títí ní nìkan lè gbowó sọ̀rọ̀ mi yẹn sì so eléyìí tá a wá sọ lórí ẹ̀ ní bíṣọ̀ òun ní pé bá a ti máa pọ̀ sí wọn nísìnyí àwọn méjì torí àwọn ọ̀pọ̀ ti rí nínú ọ̀rọ̀ ìbáraẹ̀sì wọn wá fẹ́ tán ní ibi táyé gbogbo èèyàn fẹ́ bẹ̀ báyìí sọ̀rọ̀ mi ní ìrẹ̀ tí ìfẹ́jù wọ́n bá ti taratara ṣe tọ́lẹ̀ sí pẹ̀lú ló kan bí ọ̀rọ̀ tó ṣe tẹ́lẹ̀ náà tọ̀rọ̀ rẹ̀ tí owó ó ti sọ̀rọ̀ ní ìsọ̀lẹ̀ gbogbo sọ̀rọ̀ mi yẹyẹ sè so solution tó wà ń bẹ̀ nísìn ni pé kí báńkì nǹkan pe gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ torí mi ò gbà àgbélé eh, oníṣọ̀lẹ̀ gbogbo kó tún fèsì kan mọ́ torí wọ́n ti dákẹ́ sọ̀rọ̀ mi yẹ yín sìn but àwọn tó wá ń ṣe ah, fún mi kò tó ń bá fún ọmọ ẹ̀yìn sọmọ yìí sìn bá tó ń dára wọn lóhùn tó tún ń dá nǹkan ẹ̀jẹ̀ èyí solúsọ̀ lórí ibi ìgbà yín àyín fi máa lọ but nínú àwọn nǹkan tí mi rí tí mo fi mọ̀ pé ibà náà lu inú last program tó ṣe last yìí tó ti ń ṣe pé ìyá tó sọ tó ti ń dìbò yẹn wọ́n ì fi mẹ́ṣọ̀n ọ̀rọ̀ yẹn bẹ̀ wípé ìgbà táwọn ọmọ kọ́ máa ti kọ́ máa ti sọ̀rọ̀ bàtọ́ wáyé àwọn wá ní kọ́ yí sókè díẹ̀. gbogbo àwọn yẹn ò yẹ. àwọn náà ní pé ká yí sókè díẹ̀ èmi náà gbọ́ ló jẹ́ that is n tó bí wọ́n ti mo gbọ́ ògùn yẹn ṣẹ́ tọ́ ẹ ṣe púpọ̀. ká má pariwo àwọn náà ti yí sókè ẹ ṣe púpọ̀. so solution mi ti òun ni kí àwọn àgbààgbà tó wà àti ó mà lọ́wọ́ ẹ̀ tó wà níbi ìkíní yìí tó wà níbi ìkíní ìdá ọba ìbàdàn ló sọ̀rọ̀ gbogbo wa sì láàárín nǹkan tó ń ṣẹlẹ̀ wípé àwọn oníbi tí nǹkan yẹn ti wá sọ̀rọ̀ mi yẹ yín ah, nígbà ìgbà tí sọ̀rọ̀ wọ́n sá wọ́n gbogbo àwọn ọmọ tó dìde ìkọlùwọ̀n ni ata ìkọlùwọ̀n kìíní gbogbo àwọn yẹn nìkan wọ́n ní ẹni ẹni tó bá ti sọ̀rọ̀ tó bá lòun ó fi fìdó tó fi fi ọ̀dọ̀ àwọn. ọ̀rọ̀ ẹ ṣe ìgbà dúpẹ́ tọ́ ẹ̀yìn nìyẹn wá ẹ má wulẹ̀ pè ẹ má wulẹ̀ pè mọ́ ẹ jẹ́ ẹ má ẹ jẹ́ ẹ má wulẹ̀ pè ẹ jẹ́ kásáré kí ẹ jẹ́ kí àwọn tó sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kásáré sọ nípa ẹ̀ ẹ jẹ́ kátó sáré bíǹgì àwọn tó lè mú solution wá lọ́dọ̀ tiwa ń bì with our own fact tá a rò pé lè mú ṣùgbọ́n táwọn èèyàn ti sọ látọ̀rọ̀ ẹ̀yẹ wa ẹ má pè mọ́pọ̀ náà. okay hello hello hello please ẹ jọ̀ọ́ just a minute ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ root cause and solution please a minute please ìṣẹ́jú kan péré ẹ fún wa ní root cause àti solution ẹ jọ̀ọ́. ìpọ́jú yìí pọ̀ ní láti sọ nípa ẹ̀ṣẹ́ ìgbọ́ mi sọ. àgbóyè àyè máa sọ̀rọ̀ yín lọ mo ń gbọ́ yín. mo ń gbọ́ yín máa sọ̀rọ̀ yín lọ. ẹ jọ̀ọ́ abẹ́ẹ̀lì ni pé ẹ jọ̀ọ́ ṣètò ṣé eh, bàbá wa prophet Akíntóyè wọn lè bá wọn dá sọ̀rọ̀ yìí. yà solution ti ẹ má jẹ kọ́rọ̀ yìí kan máa pẹ̀lú. ti ni ẹ ẹlú iṣẹ́ ìgbàre. solution ti wa ni wípé kí bàbá wa Bánjí Akíntóyè kí wọ́n bá wa pè wọ́n wọ́n á dẹ̀ ṣe bẹ́ẹ̀. now another root cause àti another root cause no. Uh, no. Hello. Hello, sir. Ayé ènìyàn wa ó dàbí ẹni bí kàn yẹn ó rèbete ẹ dákun ẹ jọ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ẹ jẹ́ ká stop pépè ń sìn yìí. Ẹ jẹ́ ká stop pépè kí a tún lè jọ understand the program dáadáa a ò ṣe program yìí láti tako ẹnikẹ́ni ẹni bí àwọn ènìyàn ẹ̀yin ènìyàn wa ẹ dákun ẹ bá wa dá orí pè dúró fúngbà díẹ̀ tó máa padà tó wá ẹ bá wa dá pípè dúró fúngbà díẹ̀ ẹ tún máa padà pè wá ẹ bá wa dá for now ẹ bá wa dá pípè dúró for now ẹ bá wa dá pípè dúró ẹ jẹ́ kí a tún sáré bára wa sọ̀rọ̀ ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ wípé nígbà tó yẹ kí ibà Gani Adams tó yẹ kí wọ́n jáde pé wọn ò jáde pé àwọn yóò dẹ̀rù wípé ó máa lead to pé ó máa rí bó ṣe rí now ibà Gani Adams màá fẹ́ pé this is the best solution to solve this problem for ibà Gani Adams and then fún Sunday Igboho ẹnìyẹn níbi kí n check system me. what is going wrong with my system I think my system is okay even including the network please Káyọ̀dé Ọlá Ọládòyìnbó ẹ And kí can get nǹkan tẹ́ bá sọ ẹ̀ dáadáa bóyá system ni can get me. or let me go back online and see if my program is still live. kí wàá làwa lè You want tí wọ́n sọ fún wa nìyẹn pé kì í bá Gani Adams To wọ́n bá fẹ́ tó yẹ pé káwa mọ̀ pé ṣé lóòótọ́ ni wọ́n ń darapọ̀ mọ́ wa ṣé lóòótọ́ òun ni wọ́n ṣe tiwa because a rí wípé àwọn fídíò tí wọ́n ń ṣe jáde because this might be the reason tó yẹ káwọn náà kí wọ́n darapọ̀ wá sí pé Ìbà Gani should come out láti sọ fún wa wípé àwọn ṣetán láti jà fún ìran Yorùbá aládàá ni pé ibi tí Yorùbá bá ń lọ òun làwọn ń lọ tí wọ́n bá sọ pé ibi tí Yorùbá bá ń lọ òun làwọn ń lọ àwọn kan wà Yorùbá ni wọ́n they are going for referendum this part yorùbá làwọn yẹn wọ́n lọ fún referendum ni wọ́n ò lọ fún yorùbá wọ́n ò lọ fún yorùbá nation àwọn kan wà àwọn kan wà referendum ni wọ́n ń lọ fún referendum òun ni àwọn yẹn ń lọ fún àwọn ò lọ fún yorùbá nation ibà should come out please sir with due respect sir This program did not kick against you, if I Gani Adams. I respect you as a leader. Then, mo fẹ́ bi yín sá, ṣé ẹ ṣetán láti support Yorùbá nation? That statement is very clear pé èmi Ipa Gani Adams, àwọn ọmọ mi ṣetán láti support Yorùbá nation. Kì í ṣe pé ibi tí Yorùbá bá ń lọ, ibẹ̀ ni mo ń lọ. Torí pé ibi tí Yorùbá bá ń lọ, àwọn kan ń lọ fún referendum. Àwọn kan ń lọ fún referendum. Àwọn kan ń lọ fún Yorùbá nation then where níbo ni Ìbà Gani níbo lẹ stand sí níbo làwọn OPC yín níbo ni wọ́n stand sí tí ó bá jẹ́ pé yes ẹ bá stand fún wa then let us lẹ jẹ́ káwọn ọmọ yín kí wọ́n jáde pé OPC for Yorùbá nation ẹgbẹ́ káwọn ọmọ yín kí wọ́n sọ pé OPC for Yorùbá nation mo mọ̀ pé tí a bá bá Sunday Igboho sọ̀rọ̀ á drop leadership yẹn fún yín tòró sọ wípé mo mọ̀ ẹ ti jẹ́ pé ó fẹ́ tọkàntọkàn ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ kàn jáde sọ fún wa wípé ohun tí ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ṣe fún yorùbá nation kì í ṣe pé ẹ fẹ́ ṣe fún yorùbá because that word of ibi tí yorùbá bá ń lọ yẹn it's very big word because àwọn kan wà referendum ni wọ́n ń lọ fún àwọn kan wà they are going for tinubu it's part of yorùbás àwọn kan tẹ wà they need yorùbá nation they need to pull out from that construction wọ́n fẹ́ pull out from that core contraction ṣé ẹ wà pẹ̀lú wa láti pull out ni àbí ẹ wà pẹ̀lú wa láti gbé Tinubu wọlé as next president àbí ẹ wà pẹ̀lú wa láti jẹ́ kí referendum kó ṣeé ṣe you have to declare yourself don't misquote my word Sunday Igboho have declare himself completely declare pé òun ò ní di referendum òun ò ní di anybody fún presidency òun tó ò ní di ni pé kí yorùbá kúrò òun wọn òun nídìí yorùbá nation bàbá ìdí nìyí tó jẹ́ pé ó ṣe ní millions of people supporting him ìdí tó jẹ́ pé gbogbo yorùbá ṣe focus nìyẹn gbókè ìtẹ́lẹ̀ yìí ń sọ́n tiẹ̀ ó dàbẹ̀ ni pé ó bá wa lára mu òun ò wá restructuring yorùbá nation lòun wá ó bá wa lára mu ṣùgbọ́n tí ẹ̀yin sọ ẹ̀yin dúró lórí fifty fifty pé tó bá come to restructuring it is good tó bá coming to yorùbá nation it is good ẹni láti declare yorùbá sọ wípé sàn láàrin àjẹ ló máa mú ní pẹ̀kọ̀rọ̀ that is first solution then second solution to solve this problem ibi tí Sunday Igboho bá ti ń ṣe rally i'm bringing it this because i have to go and look at so many videos nígbà tí rally yìí ti bẹ̀rẹ̀ please i'm not picking call Hello, sir. Hello. Sir. Any? Hello. Hello. Yeah, mo ń gbọ́ yín. Yeah. Jẹ́ Now ó yẹ kí wọ́n jáde kí wọ́n sọ fún wa pé ṣé àwọn ń support wa although I know Ìbà Gani Adams is supporting us but Yorùbá sọ wípé bóyá bí àwọn ṣe ń jà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ làwọn ti ń ṣe then ẹ jẹ́ kárí iṣẹ́ tẹ́ ti ń ṣe yẹn lábẹ́lẹ̀ ẹ má wà ní fit Sunday Igboho is hundred percent in Yorùbá nation hello sir hello hello mo ń gbọ́ yín. layer. I think this network is. Huh. So Sunday Igboho is hundred percent in Yoruba nation. Pé Yorùbá lòun wá, ó dẹ̀ máa So we want Iba Gani Adams pé kí ki wajaki kí wọ́n jẹ́ kí Iba Gani Adams is not big than sixty million Yorubas. Either it is our leader, tẹ́ ẹ bá jẹ́ fine but ẹ ò ju sixty million yorùbá lọ ẹ̀yin ní kẹ́ wá decide pé irú leaders wo lẹ fẹ́ jẹ́ ṣé leaders ti ń ṣe ẹ ń kó wa lọ sí restructuring ni ṣé leader ti ń ṣé leader ti ń ṣe ẹ ń kó wa sí abẹ́ abẹ́ tí a mọ̀ sí new nation tá a máa jẹ́ pàtàkì tí kí Tinubu débẹ̀ ni àbí ẹ fẹ́ kó wa jáde from that contraction Nigeria completely pẹ̀lú àwọn sí five hundred ṣe sọ pé ní àṣẹ ọmọ ogun ẹ sọ fún wa ẹ ká àfẹnṣẹ wípé. hello hello hello mo wà lórí program mo wà lórí program mo wà lórí program àwọn èèyàn ń pè mí ẹ dákun ẹ ẹ jẹ́ ká tẹ̀lé understand kí ni ìfún alára wa dé ẹ ní sùúrù bí ẹjọ́ torí tọ́ lọ́hùn ìgbà àgbékọ̀ yìí ẹ jẹ́ bá mi ní sùúrù yẹ kí n sọ̀rọ̀ ìtàn àgbékọ̀ àwọn yẹn àwọn yẹn ti sọ nípa oh my god ẹ dákun ẹjọ́ yìí tí mo bẹ yín tí àgbékọ̀ yìí ẹ sùúrù fún wa ẹjọ́ ẹ jẹ́ ká sáré yànnà náà kàn jáde now ibà Gani Adams ẹ ẹ wá síta bàbá mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín ẹ wá sọ fún wa níbo lẹ dúró sí ṣé ẹ dúró pẹ̀lú wa pẹ̀lú Yorùbá nation tẹ́ bá ti dúró pẹ̀lú àpẹẹrẹ yorùbá nation things will be easy ẹ jẹ́ ká rí wípé yorùbá nation lẹ dúró fún ọ̀dọ̀ wa lẹ dúró sí yorùbá nation ní tiyín ọ̀nà lẹ ń ṣe ẹ dúró fún wa pé yorùbá nation ká dẹ̀ rí pé yorùbá nation lẹ dúró fún ká dẹ̀ rí pé gbogbo kìí tẹ́ bá ń lọ à ń rí traces yorùbá nation nínú ohun tẹ́ ń lò àti mo fi jókòó mo ti gbogbo àwọn places tẹ́ ti ń lọ àwọn kan tẹ́ ti ń ṣe there is no traces of pé yorùbá nation wà bẹ́ẹ̀ bàbá ó lè wà kó jẹ́ pé london grand a ò fẹ́ iṣẹ́ underground mọ́ àwọn fúlàní wọn ò ṣe tiwọn ní underground mọ́ kò sẹ́ni tó ń ṣe nǹkan underground mọ́ fúlàní bọ́sàlẹ̀ ọjọ́ mẹ́ta yìí wọ́n sọ fún akérèdọ́lù wípé by allow yorùbá national item to be sing in public and private any event pé ó lòdì they come out their leader come out wọ́n jáde síta nígbà tí wọ́n tún fẹ́ tí wọ́n tún fẹ́ pín Kano State sí mẹ́rin wọ́n bọ́ síta wọ́n jáde síta then Iba Gani Adams please come out boldly let us know whether you are with us so that a lè solve problem yìí at once tẹ́ ẹ bá ti jáde wípé ẹ ṣe tán láti ẹ jẹ tiwa ni ẹ jáde pẹ̀lú wa ẹ jáde tán ẹ dẹ̀ announce ara yín pé now you are ready to fight for your people with all your soldiers with all your warriors that you have. That is number one. Then number two, Iba Gani Adams. You have to, as a leader, You bani pe àtìtàn only leaders, ẹ̀gbin leaders. Ní tí wọ́n bá ti pè leaders àtìtàn ni aṣíwájú àtìtàn ni aṣíwájú ẹlẹ́gbin ni ẹ gbọ́dọ̀ láti gba ẹ̀gbin mọ́ra. Ẹ gba ẹ̀gbin mọ́ra. Ẹ jẹ́ni tó yẹ pé ẹ máa gba ìgbìmọ̀ ẹ̀yin náà ẹ má lídà ò sí lídà ò sí yín ò gbọdọ̀ wá àwa àtàkàntì ìjọba kéèyàn lè máa sọ pé social media but ẹ gbọdọ̀ gba ìgbìmọ̀ra and then that is number two number three ẹ ń ṣe OPC stakeholder i been watching you i been following your program sir OPC stakeholders ẹ ń ṣe ẹ ò tí discuss the important or the benefit tí àwọn ọmọ yín lè perform in Yorùbá nation kí ni tí wọ́n lè perform dáàbì wo lẹ́yìn dáàbì wo lẹ́fẹ́ gbé jáde the only thing tá a rí ni you keep on telling us the story story story story mi ò bú yín o i'm just bring the point out àwọn tó bá jẹ́ to bá jẹ́ intelligence officers láàrin wa wọ́n á rí wípé tí mo ń ṣe yìí i'm doing it in the right and then that is the professional way tí wọ́n bá jẹ́ pé wọ́n bá jẹ́ pé àwọn tó jẹ́ wípé they are investigators they are. Uh, their surveillance in their own field, in their professional field. We don't hide. We don't hide because this is the idea kì í ṣe hide lélẹ́yìí tó ní ìrẹ́kẹ́ àwọn èèyàn sọ pé pé bóyá ọ̀run tí mo ń sọ yìí mò ń bú Gani Adams. Rídìí tí a ò kì í ṣe hide sí any investigation tá a bá lọ ṣe ni wípé tá a bá lọ hide tí investigation tó bá padà wá collapse we will be in a jail. It is not Nigerian. No doubt about it. Tí ẹ bá ṣe investigation, jẹ́ tí wọ́n dẹ̀ ń risk assessment and then what an expert make here bring the report how can we prevent that incident tí ẹ bá ṣe màgòmágó and end of the day tó bá padà wá ṣẹlẹ̀ tá bá wá lọ wo statement of uh, risk assessment yín tá bá rí wípé ẹ wà bias ni it is not Nigeria so please what tí n bá sọ bí i'm doing it purely with my professional area eh, with my eh, professional field mi ò tako anybody mi ò mi ò mi ò mi ò tako anybody i'm just saying the truth how it is then I come back to Sunday Igboho o ti bá sọ fún mi ò ẹ má sì mí gbọ́ o mi ò tako anybody my own faith is to find the root cause and then to analyze the root cause and then to find the permanent solution not that to current that situation that's exactly what i'm doing today please pardon me if i offend any one of you it is the truth is the truth àwọn ọmọ APC stakeholders we hear the stories ẹ ralẹ̀ a ẹ kọ́lé síbí ẹ ra mọ́tò síbí ẹ it is good of your achievement we thank you for that for let the whole world know your achievement knows that you are a true leader for the OPC but are you a true leader for Yoruba nation are you a true leader for sixty million people are you a true leader for the people who are dying every day. are you a true leader to take us to our land of promise. Sir, please come out and say this. Then after that, sir, tell all your boys to stop insulting 60 million people because of you. Tí ìyàgbọ́n bá sọ wípé àtàwọn tí wọ́n ń tẹ̀lé Sunday Igboho pé oko parun ni gbogbo wa ń lọ definitely òun náà ń lọ sóko parun because ẹ̀yin tí ẹ ń tẹ̀lé wọn náà you people are going to the same place ẹ jẹ́ ká sọ̀rọ̀ tá a máa máa sọ wípé torí pé màtí Sunday Igboho jáde sí tó ní òun dúró fún Yorùbá nation tó bá wá dọ̀rọ̀ láti ẹ̀yin náà bá sọ pé ẹ jáde fún Yorùbá nation ṣé oko parun òun náà lẹ́yìn náà ń kó wa lọ that is that then let me go back to Sunday I i'm just bring the solution Sunday Igboho The solution about this issue is this. I've been watching the rally that Taina Man love. You always say that at least rally Oshogbo and the rally uh, Akure pé àwọn ọba yìí wọ́n support wa but you have never mentioned Iba Gana pé I want to support you. Tell it, tell it, ẹ mention one, but continue mention his name let his name be the first that you will mention so that he will know that you are not sidelining him he will know that you don't want to take the leaders the leader from him because by not mentioning his name in all the rallies in everywhere it is means we are saline but don't come back to the realities rally tí wọ́n ń ṣe yẹn ǹjẹ́ a rí àwọn tí a lè sọ wípé bóyá pé wọ́n jẹ́ ọmọ OPC láàrin wọn ǹjẹ́ wọ́n wà bí ṣe pé they are OPC for Gani Adams and for Yoruba nation OPC is part of Yorubas they are Yorubas they are àwọn náà wà lára wa but a tá a bá rí commitment àwọn ọmọ yín òkè wọ́n fẹ́ ṣe rálì wọ́n à sọ fún yín gan bàbá ẹ gbọ́ ṣùgbọ́n ẹ ti rí flyer ẹ dẹ̀ sọ pé òkè ẹ̀yin ẹ̀yin OPC tẹ wà ní Àkúrẹ́ ó yá ẹ wọṣọ OPC ẹ lọ sí rálì yẹn ẹ sọ̀rọ̀ àdàmọ́ tó bá ṣe rálì kí aburú má ṣe tàn wọ́n ẹ dúró síbẹ̀ táwọn akọ́nà sọ pé káwọn interview wọn let let's just be doing that please tó wá yin ta bí wọn báwọn èèyàn ṣe máa yin ti kí wọn sọ pé àwọn OPC Ghana Adams làwọn àwọn support Yorùbá Nation àwọn wà ń bì í láti dáàbò bo àwọn ènìyàn wọn nítorí aburú kọ́kọ́ sọ bẹ́ẹ̀ yẹn lásán kí wọ́n àwọn àwọn mídíà máa interview wọn tán bá rí wọn pẹ̀lú OPC tán wọ́n sọ tán ẹni yẹ kí arúgbó wọ́n lè ṣe uniform OPC for peace for Yorùbá Nation ẹ lè ṣe síbẹ̀ pé OPC for peace for Yorùbá Nation àwọn àkànjẹ́ bóyá bí àwọn security warriors wá ní tí wọ́n máa tí wọ́n á tà láti lè protect àwọn ènìyàn tí ẹ bá ṣe yẹn it shows that now ẹ̀yin náà ti wà láàrin wa nìyẹn because táwọn ọmọ yín ò bá wọṣọ àwa lè má mọ̀ ṣùgbọ́n tẹ̀yìn fẹ́ ni fẹ́ kí wọ́n rí àwọn ọmọ yẹn fẹ́ kí wọ́n rí yín as pé OPC àwọn náà ń support then lẹ́tí ẹ jẹ́ káwọn ọmọ yẹn kí wọ́n yín ní uniform Yorùbá nation OPC for peace for Yorùbá nation just an advice sir just an advice pé ẹ fẹ́ jẹ́ kó ní OPC for OPC for peace for Yorùbá nation so that àwọn tí wọ́n bá rí àwọn ọlọ́pàá tàbí àwọn àmì tí wọ́n bá rí wọn ò ní sọ wípé bóyá pé OPC wá láti wá dábàlẹ̀ ẹ jẹ́ kí wọ́n kọ́ sẹ́yìn aṣọ wọn kí wọ́n kọ́ síwájú oṣù wọn wọ́n lè kọ́ Gani Adams sí pé OPC for peace for Yorùbá nation bàbá tẹ bá ṣe lè definitely the glory will come back to you the glory is coming back to you sir i'm telling you the glory is kò sẹ́ tó máa sáré láyé because tí máa ní kí n máa pí àwọn fídíò yìí bẹ́ẹ̀ ni tí mo kàn fẹ́ ṣàbúrú yín ni ọ̀ tí mo fẹ́ ṣèjàmbá yín no i will not but the glory that you want will surely come back to you sir tí ìbílẹ̀ dàgbà pé lágbọ́rọ̀ lọ́run kò sẹ́ni tó máa gba ògo gbogbo wa mara wa lọ́wọ́ àjọ máa jọ délẹ̀ lérí ni àjọ máa jọ dé ilẹ̀ lérí ilẹ̀ Oòduà yìí lágbọ́rọ̀ lọ́run ni àbúrò rẹ̀ níṣẹ́ nìkankan wa lágbọ́rọ̀ lọ́run bàbá àwọn kan tí mo fẹ́ kẹ́ gba ọgbọ́n ọmọdé tèmi ọgbọ́n ọmọdé ti tèmi tí mo fẹ́ kẹ́ mú lónìí yẹn ẹ jẹ́ kó ní ẹ jẹ́ kí wọ́n kọ́ síbẹ̀ pé OPC for peace for Yorùbá nation kí wọ́n jẹ́ guide wọ́n máa guide wa láàrin yẹn tẹ́ ẹ bá ti jẹ́ kí yẹn kó wà a ti máa rí pé àwọn OPC yín ti jáde àwọn ọmọ yín ti jáde because mo rí pé the what you want is that you want your people to come out and say you are you are fighting for this cause and which is true but ẹ má jẹ́ kó jẹ́ pé lábẹ́lẹ̀ mọ́ ẹ jẹ́ kó jẹ́ ní gbangba má padà dúpẹ́ tó pè ní ẹ̀dá pẹ̀lẹ́ kásáré sọ àwọn ọ̀rọ̀ díẹ̀ káwọn ilé ẹjọ́ ìwà díẹ̀ so ẹ jẹ́ kó jẹ́ pé ní gbangba that is another number one and mo ti mention mẹ́ta then ẹ wá ṣe kíní kan bàbá yorùbá sọ wípé àgbà nígbà mo fẹ́ kí ẹ pe Sunday Igboho tó bá jẹ́ pé ó bá ṣe èyí tẹ́ fi ẹ sọ fún pé because ẹ bá wò ó the video tó fa wàhálà yìí tó jẹ́ kíkí kó burst out ọ̀rọ̀ yẹn ti lè wà kó jẹ́ secret láàrin yín bọ́ tó jẹ́ kó burst sọ́dọ̀ ni pé entertainer ni wọ́n ti ń ṣe entertainment ni wọ́n ti ń ṣe kí Sunday náà tó wá sọ pé entertainer táwọn ń ṣe yẹn òun làwọn fi gba Yorùbá nation mo fẹ́ kẹ́ ẹ wá pé Yorùbá ní pé tọmọdé bá ńlá sọ bí àgbà kò lákìsà bí àgbà yorùbá sọ pé tí a bá fi ọwọ́ ọ̀tún gbọ́mọ wí a fi tòsì famara ẹ wá pe Sunday Igboho because ẹ sọ nínú kíni ẹni ẹ pé ẹni kò dá lóhùn ajá tó rí ni tó ń gbó ajá tó rí ni tó ń yọ̀rù tó wá rí ni tó ń gbó ó ní tó wà ń bẹ́ẹ̀ ń tẹ́ máa fi pe olóyè Sunday Igboho tí ò ṣe ní dá lóhùn ó máa nídìí ó máa nídìí mo fẹ́ kẹ́ tún wá tún pè tẹ́ bá wà pé tí ò bá dáhùn ẹ wá sọ pé ẹ pé kò dáhùn káwa jáde fún un tẹ bá pè tó bá dá yín lóhùn ẹ bá sọ̀rọ̀ ẹ bú kò sí pé àbúrò yìí ni ẹ bú tó bá jọ bíbú ẹ lè yẹ kó tán síbẹ̀ àwa náà dẹ́ gbàgbọ́ ti then that is it then number from Sunday Igboho side I have said it ẹ jẹ́ kí orúkọ Gani Adams ẹ jẹ́ kó máa wà nínú àwọn program tẹ bá ti lọ ṣe as a front name láti lè fi we, we, we need peace to reign we need peace because ẹ bá ní ká ilé ìjọba àjà aburú lè má kan Sunday Igboho aburú lè má kan Gani Adams what of me what of you what of those who are following them who are family àwọn tí wọ́n ní family yẹn kọ́ àwọn tí wọ́n ní family sí ni àwọn yẹn ni wọ́n Yorùbá níbi tí erin méjì bá ti jà koríkoríko bẹ̀ ló máa farako ẹni tó bá lè sọ nípa tó ṣẹlẹ̀ ní ayé eh, Frederick Fashe a member of OPC at that time mo mọ tójú rí mo mọ tó ṣẹlẹ̀ mo mọ aburú tó ṣẹlẹ̀ mo mọ àwọn tí ẹ̀mí wọn lọ sí Gani Adams bẹ láyé lónìí ṣé àwọn tí wọ́n ti pa nígbà OPC yẹn ṣé Gani Adams ṣé wọ́n rántí wọn mọ́ lónìí ṣé wọ́n rántí àwọn fámìlì wọn èlò ni wọ́n ti èlò ni wọ́n fún àwọn fámìlì wọn lóṣooṣù as wípé thank you for your husband to fight for my cause èlò ni wọ́n ti fún àwọn fámìlì wọn èlò ni wọ́n ti fún wọn èlò ni fèlò ni wọ́n èlò because they have died they have died for nothing that is the end kò sí tí wọ́n fẹ́ fún wọn mọ́ so ìdí nìyẹn tó yẹ pé àwọn ara wa ò gbọ́dọ̀ máa bára wa jà tẹ ẹ bá ní ń bára yín jà ẹ wá pàdé ní omi àwọn tó fi sílẹ̀ àwọn odò àlélẹ̀ àwa ń jà ó dàbí ẹni pé ìdí ń dì wá nìyẹn that is what we call divide and conquer the fight and conquer yẹn ti wá padà wá ṣẹlẹ̀ ní Ìbà Gani Adams you are the leaders nobody is taking the leader from you can hear that, you may have an ambition to take any post in Yoruba nation, but won't declare himself that I don't need anything. And then one more thing, Baba, tí o can understand ni pé àwa máa ń investigation a máa ń ṣe investigate you o. Èyí bẹ̀rẹ̀ wàhálà tí nígbà tẹ́ ẹ ti jẹ kankan rárá àtọ̀. Bóyá lẹ bóyá lẹ travel lọ sí eh, Kútọ́nù rí gbàgbà tẹ bẹ̀rẹ̀ because you started the fighting. But káwá fi rate tẹ̀yìn fi bẹ̀rẹ̀ yẹn rate rate sẹ́ni gbòó fi bẹ̀rẹ̀ sí òun ti náwó lọ́wọ́ ó ti travel lọ so many country ó ti nílé àwọn ọmọ ẹ̀ ò sí lóyìnbó already àwọn ọmọ ẹ̀ ò sí nàìjíríà already àìrò yẹn ló yẹ kó ló yẹ kó wà ló yẹ kó ní setback because náà yorùbá position ti sẹ́ni gbòó wà yẹn òun náà lẹ́yìn náà wá ń sìn but àwọn èèyàn sọ wípé ẹ̀ tọ̀nà ṣe pé ìgbà tó ní kálukú dìde ìjà sí ó yàtọ̀ òun dìde ìjà nígbà tó ti ní owó lọ́wọ́ yorùbá sọ pé tí wọ́n yorùbá wọn ìyàwó wa máa ń sọ pé tí ọkùnrin ò bá lówó lọ́wọ́ èèyàn kì í mọ irú ìwà tó wù tó bá ti náwó lọ́wọ́ tán a máa mọ irú ìwà ẹ̀ gangan it shows please rí pé it is very clear and straight point then on Sunday Igboho matters ẹ máa jẹ́ kí orúkọ Ìbà Gani Adams kó máa wà ní àwọn tẹ́ bá fẹ́ ṣe and then from time from now wọ́n ti bóyá date àwọn rally tí ẹ ń mú ẹ má bínú ọ̀rọ̀ yìí fẹ́ ṣe bí ẹni tó fẹ́ mú tó fẹ́ lọ but it is part of it is root is that part of the solution. Take a final date from Ibagani Adams. Tẹ́ bá ti mú irú déètì ilé tí wọ́n mú fún Èkìtì state ń sìn, màá rọ àwọn tó bá wà ní ìcháàjì ẹ̀ déètì tẹ́ mú fún Èkìtì, màá rọ èyí tẹ́ bá wà ní ìcháàjì ẹ̀ ẹ channel date yẹn sí Iba Adams pé kó accept date yẹn. Ibagani Adams we pick date for the rally in Ekiti State on the 5 of June. Then we want you to endorse it. Ẹ jẹ́ kí Ìbà Adams kí wọ́n endorse date yẹn. Ẹ jẹ́ kí wọ́n endorse ẹ̀. Ẹ jẹ́ kí wọ́n endorse date yẹn. Then Sunday Igboho before any rally in Lagos State, this is the point that I'm going to. Before any rally in Lagos State, please consult Iba Gani Adams to give the date for Lagos State mega rally. Let Iba Gani Adams, let champions Lagos State mega rally. From then, we will see where we are going to. June 5, yes, for Ekiti. Iba Gani Adams should be the one to announce Lagos State mega rally. Ẹ prọ fún date. a champion Lagos State mega rally ẹ jẹ́ kí ibà Gani Adams because he lives in Lagos ẹ wá lè ṣe nǹkan lẹ́kọ̀ọ́ kẹsàn-án pẹ̀lú ẹgbẹ̀gbẹ̀ yẹn ẹ jẹ́ kóun gangan fúnra ẹ̀ pẹ́ jẹ́ kó mú date ṣe bí wọ́n sọ wípé kò sí ẹni tó gbọ́dọ̀ yan àwọn ní setting pé tí ẹ bá yọ àwọn ní setting adìyá jẹ fún ara wọn dead give him the Lagos State rally to be the one to organize Lagos State rally with his OPC láti lè fún wọn ní support tó bá jẹ́ tó bá jẹ́ members Odùduwà nation tí wọ́n wà ní Lagos state ẹ kóra yín jọ in a group ẹ ṣe meeting ẹ rẹ́kọ̀dù fídíò ẹ ẹ dẹ́ go to Ìbà Gani Adams house ẹ mọ̀lé ẹ ẹ lọ sí ilé Ìbà Gani Adams ẹ sọ fún wọn wípé ẹ fẹ́ ṣe rally o fún Lagos state ẹ fẹ́ gba àṣẹ lẹ́nu wọn ẹ fẹ́ gba date lẹ́nu wọn ẹ jẹ́ kí wọ́n fún wa ní date. I think if we can be able to do this the tension will be suppressed and the solution will be our side and everything will go smoothly kò dẹ̀ wá ní sí wàhálà then after that our ọmọ wa àwọn ènìyàn wa even including our medias we need to caution ourselves including me as a media we need to caution ourselves ẹ jẹ́ ká wa náà caution ara as media we are there for the medias although there must be a propaganda and all and those and those four but it is not ẹ jẹ́ kí àwọn to me it is not right but people make a pressure then I think that we need to find a solution to it Our media and jẹ́ give ẹ give setbacks ẹ give setbacks Our media ẹ jẹ́ mama mọta máa máa gbé ẹ jẹ́ ká mọta tọ́rọ̀ bá focus pé ẹni báyìí ló jẹ̀bi ẹni báyìí ló jàre ẹ jẹ́ ká wà in a neutral ground as a media we have to be in a neutral propaganda lè wà but ẹ jẹ́ ká jẹ́ neutral because láàrin wa ana àwọn tó jẹ́ pé ti bá Gani Adams ni wọ́n ń ṣe láàrin àwa medias àná àwọn tó jẹ́ pé ti Sunday Igboho ni wọ́n ṣe then Sunday Igboho go for sixty million for Yorùbá nation ibà Gani Adams also go for sixty million Yorùbá nation but only the areas tó kálukú belongs ló yàtọ̀ mo ti consult àwọn tó jẹ́ medias wọ́n sọ fún mi ní pé ibà Gani Adams wọ́n náà ṣiṣẹ́ o kódà the man is really working underground that is what they told me which is tí wọn bá rí wọn ò ní sọ àwọn tí wọn jẹ media tí wọn follow by Gani Adams nìyẹn wọn ni wọn ṣiṣẹ o. wọn ni wọn ṣiṣẹ o wọn ni but ọgá ọdàgà ni wọn ṣe but a nídìí ṣe underground mọ underground yẹn ti pa so many lives undergrad yẹn ti waste so many lives so okay let's give people to call at least for now just to take call but mo fẹ́ connect lẹ́ni uh, ẹni tí wọ́n way, é ẹ jẹ́ kí n já ilé kúrò ní bluetooth. Hello. Hello. Ẹ ká sọ máa o. Hello. Hello Hello, ń gbọ́ yín o. Ah Mr. Adé láti London. Yes sir. Yes sir.

ìṣẹ́jú méjì péré ẹ̀jọ́ ìṣẹ́jú méjì péré ẹ̀jọ́ dáàdi wa torí àwọn èèyàn fẹ́ pè kó má di pé ṣe ti gbọ́ ọ̀rọ̀ ìṣẹ́. Of yeah. Hey. ẹ ṣe gẹ́ni sà ẹ dáàdi wa tí wọ́n sọ̀rọ̀ tán yẹn ń sìn wọ́n ní pé. ẹ̀rọ yẹn tí wọ́n fẹ́ pè jẹ́ kí a máa jẹ́ kí kọ́ọ̀lù àwọn ènìyàn because tá a bá ń pè kí nìyẹn a máa já mọ́ra wọn àní lè gbọ́ra wa dáadáa tí èèyàn kan bá ti wà lórí line ẹ jẹ́ ká fún ẹni yẹn ní time láti pé kí ẹni yẹn kí ó sọ ohun tí ó bá fẹ́ sọ tí ó bá ti di pé a bá ti ń pè a ò ní gbọ́n tí ẹni yẹn tí ó bá ń sọ ó máa ń jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì yẹn kó dàbẹ̀ ni pé ó fẹ́ ní little. Uh, àpáàdé lójú fún ọ̀dọ́ ẹ̀. hello. hello. hello sir ẹkú ẹkú ẹkú ẹkú mo dúpẹ́ lọ́wọ́ yín fún rẹ bẹ́ẹ̀ ṣe o. ọlọ́run ló ṣe mà. ẹ máa sọ̀rọ̀ yín lọ sí à ń gbọ́ yín o ẹ máa sọ̀rọ̀ yín lọ sẹ́yìn méjì. nǹkan tó mo fẹ́ ti kú ni yeah this this another point another point ní mọ́mi wá ti sọ pé tí ẹ bá ti ń ṣe pósítà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe pósítà Odùduwà nation please tẹ́ bá ti ń ṣe pósítà ẹ dákun ẹ máa lo pósítà ìdàgbàdì adams also tí ẹ bá ti ń ṣe pósítà ẹ jẹ́ ká ẹ jẹ́ ká wò bóyá wọ́n á tẹ̀lé wa tí ẹ bá ti ń ṣe pósítà ẹ jẹ́ kí ẹ jẹ́ kí image bá Gani Adams ẹ jẹ́ kó máa wà bẹ́ẹ̀ mo gbé nọ́mà. tí mo fẹ́ sọ ni wípé nǹkan tá à ń sọ yìí tí Sunday bàbá wa Sunday Igboho ò bá pé àbí tí Gani bàbá wa Gani ò bá pé Sunday Igboho ẹ jẹ́ kí bàbá wa Sunday Igboho bí ṣe fídíò pé bàbá èmi ò bá yín gbà bébí yìí lẹ́nu ipò ọmọ yín náà ni mo jẹ́ ẹ jẹ́ kó sọ tó bá sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa jáde mọ́ àtọ́ máa jáde á pé wọ́n sì yí ìkó tó wà ń sálẹ̀. ọmọ yẹn kí bàbá ẹ jẹ́ kí bàbá àtọ́lì bò ó ṣe fídíò pé àbàbá èmi ò bá ń gba ilé nítorí ẹ jẹ́ má jẹ́ ẹgbẹ́ kí nínú ẹ máa dùn tó bá sọ̀rọ̀ bí ike ẹ bàbá náà ní respect àmọ̀ pé bàbá yẹn try bọ̀tọ̀ ó ní ìkan tó wà ń bẹ àti pé tó bá ṣe fídíò yẹn tó tí ìkan mi máa tún ṣẹlẹ̀ àti pé ìkan bàbá yẹn á pé ó ní ohun gangan fún ara lóní lọ́wọ́ kò fẹ́ kíkí ní ìṣeéṣe ni tí mo fẹ́ sọ nìyẹn. Hmm. tọ́ nǹkan tó ń bọ̀. Ah, ẹlẹ́gbọ́n tí ẹni tó pè wá yìí ní tí wọ́n sọ wọ́n ní wípé kí olóyè Sunday Igboho pé tí wọ́n bá lè jáde padà kí wọ́n ṣe fídíò pé àwọn ò gba ipò lọ́wọ́ Ìbà Gani Adams pé àwọn ni wọ́n sì ní ipò wọn gẹ́gẹ́ bí aṣíwájú pé àwọn ò gba ipò pé kì í bá tún dá and that is very good point òun náà tún make sense nìyẹn is a good point then I love that ẹ rí i pé wọ́n sọ kan pé tí wọ́n bá ti ń ṣe flyer tí wọ́n jẹ́ kí píṣọ ìbá Gani Adams kí òun kò máa àbí ẹ̀ nínú fúláyà náà. hello hello kọ́là hello hello hello hello. ayọ̀rọ̀ta. Ah, ẹ̀rọra o solution please. lórí mi wà program yìí. bẹ́ẹ̀ ni wà program náà ni solution please. hello. hello à ń gbọ́ ẹ̀ wà ní program ẹ̀ máa sọ̀rọ̀ yín lọ. kí ló ṣe. à ń gbọ́ yín à ń gbọ́ yín à ń gbọ́ yín. ok ok ẹ o. ojú agbóra rẹ. àmì àmì àmì àmì àmì. pọ́ǹtì yín sà pọ́ǹtì yín pọ́ǹtì yín pọ́ǹtì yín. ẹjọ ẹ lórí ti nǹkan tó tó sọ̀rọ̀ mi lórí ti bàbá. ok. sojú bàbá wa gbé àti bàbá wa Gani Adams. sojú rẹ ẹ jọ torí ẹ lọ ẹ tíra ẹ kẹbà wọn bí gbogbo mátà yẹn ẹ ní pósítà ẹ ní ìsìtọ́ bá ń ṣe kọ́ máa yìn fún bàbá yẹn mọ̀ sí thank you so much ó ti yé ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ̀lú à ń gbọ́ yín. ó ti yé bẹ́ẹ̀ ó ti yé. ẹni tí ìta ẹni tí ìjọba ti ẹni tí ìtọ̀ àbáyọ náà sí. ká máa fi bí ọ̀rọ̀ yẹn sí yẹn. ní wàhálà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní òkìkí ìpè. ok ok ok. kọ́ lọ bá àbá yẹn. pé àwọn yàrá ìjọba dáadáa. ok. ṣe ti bẹ́ẹ̀. ó ti yé. bẹ́ẹ̀ ni bí gbogbo ṣèkì bàbá àti ìjọ. yà the same thing náà ló sọ ẹ ló mọ ń gbọ́ yín mọ ń gbọ́ yín mọ ń gbọ́ yín ẹ ní ìṣẹ́jú kan síbẹ̀ yẹn yáyá. wọ́n ti ìta fẹ́ ṣe lóko yẹn tó lọ bá bàbá pé bàbá o afẹ́ṣe láyé lóko o ẹ tún sí déètì tó dé bẹ́ẹ̀. ó ti yé. ẹ ṣe púpọ̀ sà àti gbọ́n tí ẹ sọ àwọn náà sọ̀rọ̀ pé rally tí ẹ fẹ́ ṣe ní èkìtì ẹ̀yin ará èkìtì ní on the five ẹ dákun ẹ dábọ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ti ibẹ̀ yẹn ẹ jẹ́ ká ti ibẹ̀ bẹ̀rẹ̀ ẹ bá wa include the picture Ìbà Gani Adams sí orí orí flyer yín ẹ ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá Èkìtì wá bàbá Èkìtì láti ọ̀dọ̀ yín wá hello hello. Hello. Hello, sa. Ẹ kú ètò. Yà ẹ ṣe gan sà. Solúṣà sà. Ọlọ́run akùnrin ṣe. Ani. Nǹkan tí náà ni kọ́ bá wọn parí sí ìjà yẹn pé kò sẹ́ni kò sẹ́ni tó gbàdúrà náà kan máa jà. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. But but ẹ dédé kinní kan kinní tá à ń sọ Yorùbá lè sàn ara fẹ́ gbà o. Ó yá ó yá ó yá ó yá. Àwọn kan wà tó ń yẹ wa àwọn àwọn yẹn tẹ tó wà sàn yẹn wá jẹ nàìjíríà àti náà fẹ́ kó òun nàìjíríà téèyàn tó ṣe nǹkan tó dáa tó bá takú pé nǹkan tó ń ṣe ráìtì ẹ jẹ́ ká sọ fún pé nǹkan yorùbá nìṣọ lánà fẹ́ gbà o ṣé bàbá orí yorùbá nìṣọ tán ṣé ìdájọ́ a máa ṣe fún wa náà lílé iná táà nílé sọ̀rọ̀ táà ní bí ẹ bá ṣe nǹkan tó dáa fíyàn nílé sọ fún. ọmọ tó máa ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi ṣẹ́rí tí a bá wọnú yorùbá nation ṣẹ́rí tí a bá ṣẹ́rí tó yé wa ni wípé rules tá ń lò ó sìn yìí constitution tá ń lò we are still using Nigeria constitution táwa wọnú Yorùbá nation a máa draft mm. constitution ṣe wa pé kò gbọ́dọ̀ sí irú bí tí mo wà yìí tí ẹ bá gba ilé lásán wọ́n máa deport yín ni so kò gbọ́dọ̀ síjà kò gbọ́dọ̀ sí kankan ó máa wà lọ́dọ̀ tiwa náà for now Yorùbá sọ pé ìdálù òun ni ìṣèlú n tó ń ṣẹlẹ̀ ẹ̀sìn ló sì ń ṣẹlẹ̀ tó bá dìgbà yẹn tán ẹ̀ gbogbo lè ló máa padà ló máa padà ló máa padà ju ara rẹ̀ so ṣìkẹ́ ó pọ̀ ó máa yẹn dùn kò lè wọlé but tí a bá ṣe é sí ó lè disturb wa ní tàbí kó yá kó wá padà wá di pípẹ́ torí àwọn revolution kan ti ń jáde tí èmi gan dẹ̀ mọ̀ táwọn èèyàn sọ tó dẹ̀ tó dẹ̀ tó yẹ pé it's very real láti pé kí ni ká ṣètò ẹ ṣe púpọ̀ tọ́ ẹyẹ ni ẹ wá ó làwọn èèyàn ti sọ ẹni pé ẹ̀yin tí ẹ wà ní ìgbọnu Èkìtì rally ẹ dákun jọ nítorí tọlọ́run ẹ bá wa ṣe nítorí tọlọ́run ẹ bá wa make sure wípé ìrálẹ̀ tí ẹ fẹ́ ṣe tó bá pọ́sibù fún bàbá èkìtì bàbá fẹ́ kí ẹ bá mi pọ́ǹtì bíi bàbá èkìtì àti awo oòdùà àti èkìtì state màá rọ ẹ̀yin méjèèjì ó dàbí pé wọ́n ti àwọn náà wọ́n ti bàbá èkìtì ṣe fídíò kan tó wà lọ́dọ̀ wọn ní òní àbí àná màá rọ yín mo fẹ́ kí ẹ lọ sọ́dọ̀ Ìbà Gani Adams pé kẹ́yìn náà kí ẹ lọ bẹ̀ ẹ jẹ́ ká lo píkítọ̀ wọn sí ogun tí a bá ń ṣe ní eléyìí tó fẹ́ wáyé yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká wò ó láti gbogbo yàgbé kí ni bá ṣe tán tí wọ́n fẹ́ ṣe fún wa nígbà tí wọ́n bá rí lálẹ́kìtì tí a bá fi tá a bá fi pè wọ́n ẹ jẹ́ ká fi lálẹ́kìtì ẹ jẹ́ ká fi pè wọ́n gẹ́gẹ́ bí ti àwọn ènìyàn tí wọ́n ti àwọn tó ń pè wá yẹn pè wá sórí whatsapp kọ́ yín lè má lọ ẹ pè wá sórí whatsapp happy kọ́ yín èmi nìkan mo kàn lè gbọ́kọ̀ yín hello ẹ jẹ́ kí n píkẹ́ nìyẹn hello hello hello hello hello. hello? hello sir. ah ẹ ẹ hello, hello sir. hello sir. Hey, mi ò gbọ́ yín mi ò gbọ́ yín o sẹ́yìn bá ń gbọ́ mi ò gbọ́ yín. ẹ̀ ló ṣe yá ṣe ń gbọ́ mi ó yá hello sà mo ń gbọ́ ẹ̀mẹ́yẹn sọ̀rọ̀ hello tọ̀ wọ́n ti. one two four six four eight nine. hello. ẹ ṣe ṣe gbọ́ mi. yà mo ń gbọ́ ẹ bá ti gbọ́ mi yà mo lè gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ gbogbo ọmọ Yorùbá ló ń gbọ́ mi ní all over the whole world. bẹ́ẹ̀ni sà. torí mo rí pé orí afẹ́fẹ́ yẹn wà. ok. ẹ má sọ ọ̀rọ̀ bínú o ẹ má sọ ọ̀rọ̀ bínú o ṣẹ gbọ́. a sọ̀rọ̀ bínú ọ̀rọ̀ bínú kọ́ lélẹ̀. oyin yẹn lé ní. oyin yẹn lé níṣẹ́. ṣùgbọ́n ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù yorùbá ní jẹ́jẹ́ láti ṣàkà ìrókò èyí bá dàgbà tán apá ò ní lè ká ẹ̀fọ́ tó yorùbá lè sọ ṣé wọ́n ti máa ṣe fún wa lélẹ́yìn ṣé ẹ bá gbàdá gbá gbogbo kínní ṣé wọ́n ti máa tí ìtura lélẹ́yìn nílẹ̀ lẹ́nu ọ̀rọ̀ because kí ni ṣé ìsọ̀tìkẹ́ lọ. all ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ àwọn èèyàn ní pé ṣé tí a bá gba yorùbá nation ṣé bí a ṣe máa ṣe lélẹ́yìí tá a bá ti gba yorùbá nation a máa ní constitution tó máa gáàdì ẹnì kọ̀ọ̀kan wa tó yí pé everybody will have everybody will have his own right kò sí ẹnikẹ́ni tí ó máa lè yìn ẹnikẹ́ni jẹ tí a bá gba yorùbá nation torí pé ìlú tí ò sí òfin ẹ̀ṣẹ̀ ò sí kò sófin nàìjíríà everybody ló ń ṣe nǹkan tí ó bá wù ú ìdí nìyẹn tó fi jẹ́ pé a ṣe wò ó bí ẹni tó jẹ́ pé a ò ní ẹ̀tọ́ sí tí ó tọ́ sí wa kò sófin ní ilẹ̀ nàìjíríà rárá tó èèyàn tí wà ní akábíyì náà tí wọ́n ń mi mo fẹ́ kí hello hello the caller hello. hello sir o hello. ẹ kalẹ́ sà ẹ kú ètò. hello sà ẹ kalẹ́ sà ẹ kú ètò. ẹ jọ bóyá solution Daniel Alabi ẹ tún mi pè. Eh, eh, eh, ẹ jọ ìyá nǹkan tèmi ní láti sọ sọ̀rọ̀ ni pé ṣé ẹ ń sọ láàárín ajé tí mo ní fẹ́ kọ́rọ̀ nǹkan tí máa dẹ̀ sọ ọ́ ni pé irọ́ tá a bá ilé tá a bá fi irọ́ mọ àwọn olówó ilé ló máa wo tó ẹ kọ́ tó gbàgbé ní kò kí bá wọn ò fi gba kankan tẹ̀lé nǹkan tí àwọn ọmọ yìí. ẹ ló sà. tó bá wá ń gbé bá ń wọn tí wọn máa gba gba glory oní glory ní wíṣọ wọn iná ra ìsì. ẹ ló sà. ẹgbẹ́ ká sọ sọ ojú àbẹ́ ètò ká ẹ ló gbà púpọ̀ sà. ṣe rí n ta fẹ́ ṣe yìí ẹ rí i pé sixty million people tá a bá wò ó whether we divided into four pati kan máa gba ti Gani Adams pati kan lọ pẹ̀lú Sunday Igboho ó máa wá jẹ́ division of labour bọ́ bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí láti gbé kó fojú hàn pé a ti wá pè yín báyìí ṣẹ̀gbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn àdá sí lẹ́kí Sunday Igboho jáde náà ẹ̀jẹ̀ ká tún wá tún wọn pè lẹ́ẹ̀kan again. mo ẹgbẹ́ wa pé nígbà tí mo ń sọ̀rọ̀ mo yan tí wọ́n pè ní solution mo fún wọn ní solution pé ó yẹ jáde tán pé ibi tí Yorùbá ibi tí Yorùbá bá lọ ibẹ̀ lẹ́nu lọ yẹn ẹ jẹ́ pé àwọn kan fẹ́ lọ fún referendum ẹ̀yin náà lọ fún referendum nìyẹn níbi tí àwọn Yorùbá tí wọ́n sọ pé àwọn ń lọ fún Yorùbá nation bá sọ pé àwọn ń lọ ibẹ̀ là ń lọ tí wọ́n bá jáde tán bẹ́yẹn ẹ tẹ bá wo news tẹ bá wo news tó jáde ní òní ẹ rí i pé ẹ ṣé Wọlé Ṣóyínká ni ó sọ̀rọ̀ kan wípé gbogbo ẹ tó ní those who believe in one Nigeria are still deceiving themselves they should channel their airport toward Yorùbá nation he said it on his paper I read it so àwọn yẹn ti sọ kí Ìbà Gani náà kó jáde kán wá sọ tiwọn n ta sọ nìyẹn ẹ ṣé púpọ̀ hello hello sir hello. hello sir ẹ fà lórí ètò sir. hello sir. hello sir solution sir. Yeah. ayọ̀ àkàngbé lórúkọ tèmi. ẹ ṣe gan ni sir. solution kò tó di pé èkìtì rally ó wáyé. yes sir. ẹ jẹ́ ká kọ́kọ́ wá àwọn àgbààgbà ilẹ̀ yorùbá márùn-ún tí wọ́n fi ara mọ́ yorùbá nation. Yeah. kán pe ààrẹ sọ́dẹ̀ pé olóyè Sunday Igboho kán kọ́kọ́ parí ìjà náà. lẹ́yìn hmm. tó bá wá parí ìjà kí ẹni rally tí a fẹ́ ṣe àwọn ọmọ OPC kan represent Gani Adams. Thank you so much. every rally. every rally yes. tó dẹ̀ máa fi ọ̀wọ̀ fún olóyè Gani Adams náà ní gbogbo rally tí wọ́n bá fẹ́ ṣe bá jẹ́ contribution tèmi. thank you so much. fún kọ́kọ́ parí àwọn náà. yes ẹ ṣe Gani sir that is very uh, ẹ rí i pé àwọn ènìyàn ń fún wa ní i a positive solution jẹ́ pé tá a bá lè mú lò ó máa lè live wa at least ó máa ó máa lè jẹ́ kí effort wa kó kó wà utilize ẹ ṣe gan ni sàdáàdì ẹ ṣe àdúpẹ́ sà. jọ ẹni tí wọ́n náà ń pè láti nàìjíríà ẹ pè mí padà ń sì máa gbé kọ́ yín ṣe ti gbọ́ àwọn kọ̀ọ̀kọ̀ tí ó pọ̀ tó ń wọlé ni ẹ rí i pé àwọn ènìyàn ti ń fún wa ní solution sí ohun tí ó ń fa wàhálà yìí ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ wọn lẹ́tìgbà hello ẹ tún sọ̀rọ̀ hello sir o. ẹ bọ́ ta. Ah, hello hello sir. ẹ kúrọ̀ lẹ kó ètò. ẹ kúrọ̀ lẹ kó ètò yẹ sà. ọlọ́run bá wa ṣe. ṣàmì àmì. ṣé kí wọ́n fẹ́ sọ ni fún ètò wọn fẹ́ sọ ni pé lórí ọ̀rọ̀ bàbá wa ìgbà Gani Adam àti bàbá wo lóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ tán ní ìṣeéṣe sọ kí n ló pè wọ́n jókòó tó bá já sí wípé ọba jẹ́ pé lóòótọ́ ni ni àwọn méjèèjì ṣe ń torí ọlọ́run eh. tí mo ṣe ń torí àpò ara wọn eh. tí wọn bá gbọ́ra wọn yé kó kálukú lọ́mọ ṣe lọ́kàn ara rẹ̀ ṣùgbọ́n tó bá dalẹ̀ ìlú òbí léèrè eh. torí àwọn méjèèjì ní ìfẹ́ làwọn gẹ́gẹ́ bí aṣíwájú sani ràn wá lọ́wọ́ nìkan wọn ti fẹ́ máa jà yìí báyìí tó tó bá jẹ́ pé àjọṣepọ̀ ọmọ inú òmùjà lọ́wọ́ kó kálukú ṣe tiẹ̀ ṣùgbọ́n ẹni tó bá dalẹ̀ Yorùbá náà méjèèjì ìlú òbí léèrè nǹkan kan bẹ tí gbogbo wa mọ̀ ní pé èmi gbé látòrí èdè hmm. ni hmm. ọmọ Ọ̀ṣun state ni mí hmm. ní ìdìbò local government. tá a bá rí i wípé ẹnìkan lè jáde láàrin gbogbo àwọn èèyàn tó sì ṣáájú ọ̀tá wọn sọ pé Sunday Igboho nìkan kọ́ àwọn náà ló mú ogun káwọn náà jáde hmm. àṣẹjú bàbá wa ni wọ́n jẹ́ káwọn náà jáde wọ́n lè ọ̀rọ̀ tẹ̀lé àwọn náà hmm. ṣùgbọ́n tó bá jẹ́ pé àjọṣepọ̀ ni ó mú já wa sáàmù pé Sunday Igboho ọ̀dà síta ẹnì kankan o àmọ́ òótọ́ kan bí ọlẹ́ aṣọ fúnra wa Sunday Igboho ọ̀dà síta ẹnì kankan kò pé ẹnì kankan ó ló ń kálukú ọlọ́ máa já hmm. níwọ̀nba tọ́gbọ́n àtòyé rẹ̀ agbára rẹ̀ ṣe mọ́ ọlọ́ máa já ẹ̀ kálukú fira wọn lẹ ó kálukú ọlọ́ máa já kò pé bẹ́ẹ̀ kẹjọ sàṣọṣe tán ó ń kàlùkù ọ̀nà ọmọ ìjàbọ̀ bá ṣe fẹ́ ṣùgbọ́n pé bá yá pé ẹnìkan sọ pé dandan bóun ó sì ṣe é nì sẹ́mi pé yọ́bẹ̀ ní pọ́ bàbá wa tó ń bẹ ní Ìlọrin mo rí wọn gbà tán lọ sí ẹni ẹ̀yìn Àkúrẹ́ bàbá tí ìmọ̀ mi tó ń bẹ Yorùbá ah, bàbá yẹn ẹgbẹ́ Sunday Igboho ìdí mú darí bàbá yẹn mọ̀ fún ọ̀hún tẹ́ mẹ́wàá mẹ́wàá bá Sunday Igboho mọ̀ ni. wọ́n tún ti lọ bá ààrẹ wọ́n tún ti lọ bá ààrẹ Gani Adams náà wọ́n ti lọ bá ààrẹ Gani Adams náà. àwọn tó ti lọ bá ààrẹ. bẹ́ẹ̀ni. ṣé àwọn yẹn náà jẹ́ ilẹ̀ Yorùbá tọ́jú orí wọn ṣáyà wọn mọ kiri kílé wọn ni. bẹ́ẹ̀ni. pé bàbá yẹn wà láàfin àná. tọ́tọ́ bá bàbá Sunday Igboho ọ̀gbọ́ra wọn yé kọ́ńkálukọ́ ìjàjà àlàáfíà lọ́dọ̀ àgbà rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá dalẹ̀ nù àwọn méjèèjì ìlú béèrè lọ́wọ́ wọn. kálukú àwọn bàbá méjèèjì bá a gbọ́ kẹ́lẹ́ bàbá ti lọ́rin ní ìfẹ́ tẹ́ bá bàbá ń sọ̀rọ̀ èèyàn mọ̀ ní bàbá ní bàbá yẹn èèyàn mọ̀ bàbá. bàbá ní ìfẹ́ àwọn pé àgbàlagbà ni mí káwọn méjèèjì wa mọ̀ kúnlẹ̀ fún lọ àpẹẹrẹ fáwọn méjèèjì fún àti olóyè Sunday Igboho ọjọ́ jẹ́ àpẹẹrẹ fún àwọn méjèèjì ṣùgbọ́n tó bá jẹ́ pọ́kọ̀ jẹ́ àpẹẹrẹ fún àwọn méjèèjì tẹ́wọ̀n páwọn olójọ́ jàṣà ẹ̀mú olójọ́ sí àtúntò kẹfẹ́ dandan hmm. wọ́n ká lóko ọlọ́mọ ṣe jẹ́ ṣùgbọ́n wà fẹ́ òdùdú àníṣà ọlọ́run ó sì gbà fún wa torí ìyá tí ó jẹ wá pọ̀ lọ́ọ̀bà wọn ṣe thank you very much. ẹgbọ́n ọ̀tí àbáwá tẹ ẹ̀ló kọ́là tó wà lórí ètò ẹ̀ló ẹ̀ló hello ẹ ti wà lórí hello sa ẹ kalẹ̀ ah plus nine seven one ó oh, yá. nǹkan tẹ́ nǹkan tẹ́ mi wò ni pé mo rí pósítà kan ní ìsìn. ẹ̀yìn ẹgbẹ́ ìlànà oòdùà ẹgbẹ́ ìlànà oòdùà wọ́n ní mísìn lọ́la. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni pẹ̀lú gbẹgẹrẹ ni wọ́n ti pè Gani Adams sínú mísìn. bẹ́ẹ̀ni wọ́n ní mísìn lọ́la bẹ́ẹ̀. ẹ bí mo gbọ́ ọ̀rọ̀ yẹn máa yẹ dúró la. ó dà lágbọ̀rọ̀ lọ. ẹ ṣe é pọ̀ ẹ ṣe. alright ẹ ṣe gan ni tọ ẹ ṣe gan. hello hello hello caller hello sir hello hello hello ṣe ń gbọ́ mi ok ó yá ẹ sọ ó yá ó yá ó yá sọ̀rọ̀. àmì sà. bẹ́ẹ̀ ni ẹni sọ bẹ́ẹ̀ ni ikú dùn àbẹ́ẹ̀ ni mo ti sọ̀rọ̀ pé àwa náà bẹ́ẹ̀ nu wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹni pé tẹ bá wò ó mo lẹ́bi sọ pé program yìí kò takò ẹnikẹ́ni mi ò bá ẹnikẹ́ni wí mi ò búgà ní mi ò dẹ̀ bú anybody the root cause and the solution ó ní mo pe program ti lè òótọ́ lẹ sọ torí pé àwa ta jẹ́ media náà ilé tí àwa náà ń dá òun náà ni ó fẹ́ pọ̀ jù ń bẹ̀ kò yẹ kí a tún máa dá sí àwọn ọ̀rọ̀ léyìí tí kò bá yẹ ká ó yẹ kí a wá solution bí a ṣe máa tó láàrin àwọn méjì ni tó ẹyẹ nìyẹn wá mo rò pé àwọn èèyàn ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ látàárọ̀ ẹni wípé yorùbá wọn ní ẹ̀là lọ̀rọ̀ tí a ò bá là wò nìyẹn ni ó fi àsìkò yìí ẹ ṣe gan ni sà ẹ ṣe àdúpẹ́ tọ mo fi àsìkò yìí mo fi bẹ Ìbà Gani Adams pé kí wọ́n jèbù rẹ àwo olùgbẹ̀bẹ̀ bẹ́ẹ̀ mo tún fi àsìkò yìí mo fi rọlẹ Sunday wípé kí àwọn náà kí wọ́n Eh, kí wọ́n jèbù rẹ̀ àwòrán wá bẹ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọlẹ́yìn Ìbà Gani Adams tí ẹ jẹ́ OPC mo fẹ́ kẹ́ rántí pé kinní kan ẹni tí ẹ fẹ́ tàbámá ẹni tí ẹ fẹ́ lù lóòka ẹni tí ẹ fẹ́ sàsí kì í ṣe haúsá bẹ́ẹ̀ ni kì í ṣe Ìgbò àbúrò tiẹ̀ ni ọ̀rẹ́ rẹ sì ni ẹni tó ń sọ èdè tí wọn náà ń sọ ni ẹni tí wọ́n jọ bí níbì kan náà tí ẹ jọ ń jẹ oúnjẹ kan náà tí ẹ jọ ń mumi kan náà tí ẹ jọ ń ṣe àṣà kan náà tí ẹ jọ ń wo aṣọ kan náà tí ẹ jọ ń wà kan náà ni ṣó wá dáa kó tún máa tara lé ẹ lọ́fà bí tá a bá ra irin ṣe ẹrú gbogbo ẹ̀yin pátápátá yálà ní OPC ni ní ẹ̀yin tí ẹ ń tẹ̀lé Sunday Igboho ni ẹ dákun ẹ jọ̀ọ́ tí wọ́n bá ran irin ṣẹ́kẹ́ ẹ lọ pànìyàn tá a bá ra irin ṣẹ́kẹ́ ẹ lọ lùyàn ẹ rò lẹ́ẹ̀mejì pé ṣé tí àná bá lọ sábà ò ní bọ̀ nítorí wípé ẹni tí ẹ bá pa ẹ̀jẹ̀ ń bẹ lọ́rùn yìí torí pé ẹ pa nítorí wípé ẹ jà fún àwọn tó jẹ́ pé bóyá níṣe ni wọ́n ń jà fún selfish interest ara wọn nìkan ẹ ń jà fún tó jẹ́ pé wọ́n kàn fẹ́ lò yìí fún irinṣẹ́ èṣù ni ẹ ń jà fún àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ lò yìí láti fi ń ṣe àtẹ̀gùn débi ògo wọn ni ìjọ wá dáa kí ẹ pa gbogbo àwọn ènìyàn kó tó di pé débi ògbó yìí hello kọ́là hello. yes sir. ẹ o. àmì kí ni solution sir. láti nàìjíríà láti sọ̀rọ̀ ìgbẹ́ ìṣẹ́gun ìlú sọ̀rọ̀. ẹ ṣe gan ni sir kí ni solution sir. lákòókò ọ̀rọ̀ mi ti péré mo ní. ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí eh, ìbàdàn ní àdàrú àgbọ̀yé ọyáọyá ẹ sọ̀rọ̀ two minutes sir. so bàbá ní àwọn àgbààgbà nílẹ̀ yorùbá kí wọ́n padà lọ́sọ̀dọ̀ bàbá wa aláàfin ọ̀yọ́. lọ́dọ̀ bá aláàfin lọ́dọ̀ tí nítorí fàdí ọ̀rọ̀ àwọn méjèèjì. Hmm. bàbá aláàfin ọ̀yọ́ máa pe àwọn méjèèjì dẹ́kun tí hmm. wọ́n bá wọn sọ̀rọ̀ kí bàbá wọn sọ̀rọ̀ láì lọ́sẹ̀ tó wà tí wọ́n bá ti wá gbàdúrà aláàfin ní ẹni ó ń kálukú ṣe tẹ̀lé ọ̀tọ̀ọ̀tọ̀ ilé ìkejì ilé kaṣọ tó ń gbàgbà ní adam ẹ̀ka òdodo àgbóyè ìgbé kọ́ má dàbí ọ̀tọ̀ tó bá tẹ̀ tó ló nípa sí àwọn tá à ń sọ̀rọ̀ yìí kó nípa àwọn yìí kí àwọn òkùnkùn má dàbí kí wọ́n ti ká bá tó bá tó tó lè kí òkùnkùn má dàbí ìrònú kọ́ra ìgbóhùn ti dúró ká má ti gírí ìlọ́wọ́ ní ìṣẹ́ lóye ìbáṣepọ̀ gbogbo tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ sunday ò sọ gbogbo ọlọ́dẹ kẹsẹ̀ gbòòkú sunday ò fẹ́ẹ́ bọ̀ sọ ọgbọ ọ̀rọ̀ tí ìsìn gbọ́dọ̀ ní àdàlù sọ̀rọ̀ ló mẹ́tù wá ṣùgbọ́n tó bá ní wọn ò sí bẹ́ẹ̀ yẹn ẹgbẹ́ kí ìgbàgbẹ́ ní àdàlù yàwó fi tẹ̀lé kúrò dúró kọ́mọ̀ dá sí ẹgbẹ́ ká máa ṣe ìpàdé ní ìgbàgbọ́ bí ọlọ́wà tó wa lọ́wọ́ àbí ń bá ń lọ. ẹ ṣe púpọ̀ ìkẹ́kẹ́ wà tí ò bẹ́ẹ̀ sì ni olóyè Sunday Igboho ò lè dá Odùduwà nation dúró bẹ́ẹ̀ ẹni tó jẹ́ olórí wọn pátápátá Chief Olúṣẹ́gun Ọbásanjọ́ ò lè dá Odùduwà nation dúró kódà Tinubu ò lè dá Odùduwà nation dúró torí tó bá ti sí òkè dúró a jẹ́ pé bẹ́ẹ̀ tírénì Odùduwà nation yóò kàn cross gbogbo wọn dànù ni kò sí ẹnikẹ́ni nínú wọn tó lè dá Odùduwà nation dúró ṣùgbọ́n tá a sọ ni pé kí wọ́n má padà wá máa lò wá fi wá para wa gbọ́ Odùduwà nation ṣùgbọ́n tó bá yẹ kí tí ogun tí mata bá tún wá ń bára wa jàjà ogun kọ́ ta wá bẹ̀rẹ̀ sí ní para wa á padà gbà ṣùgbọ́n àwa ara wa ta ti para wa kọ́ n tí èmi ń jà fún náà ni ẹ̀mí àwọn ènìyàn tí ó padà wá ṣòfò látara wípé bóyá pa tún wá ń bára wa jà ní bóyá pé ẹnìkan nú àwọn ọmọ yìí tí mo dárúkọ yìí ayédáyé bá Gani Adams ni o olóyè Sunday Igboho ni o ààrẹ ọ̀nà Tinubu ni o Ọbásanjọ́ ni o kò sí ẹnikẹ́ni tó lè stop Oòduà nìṣà nínú wọn ṣùgbọ́n tí a bá wá ń bára wa jà kan bí OPC ṣe para wọn tó OPC tó sì ń lẹ́yìn ní OPC tó sì ń lọ bẹ́ẹ̀ àwọn OPC kan sì wà dé sí pé ti Frederick Fashion sì ni wọ́n dòní lónìí àwọn kan dẹ̀ sì wà tó yẹ pé ti Gani Adams ni wọ́n dòní lónìí tí wọn ò jọ ṣe papọ̀ rárá àtọ̀ ó wà bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà tó dẹ̀ sì dúró síbẹ̀ ṣùgbọ́n a ò fẹ́ irú wàhálà bẹ́ẹ̀ nínú ọ̀ràn Yorùbá jẹ́ kí wá tọ̀ sójú kan náà kó jọ ó ṣùṣùṣù ni tó ẹ̀yin ènìyàn wa tí ẹ ti darapọ̀ mọ́ látàrọ̀ mo kí yín pé ẹ ṣe gan ni mo kí gbogbo wa ẹ jẹ́ kí n gba ìpọ̀ yìí fún last call last call àti máa gba lónìí hello. hello. hello sir o solution sir. ẹ kú ètò o kàn lè pè é sí àkóyèsí kan ni. ọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn ṣe ẹ ṣe gẹ̀ẹ́sà. àti ètò wọn pèsè ní pé ìwé ẹ̀ mọ̀ gangan pé ẹ jẹ́ ká jọ wò ó pẹ̀lú orílẹ̀-èdè sọ́dẹ̀ gbòó.

ìjà ńlára ti kábọ̀rọ̀ hmm. ìjà ńlára ti kábọ̀rọ̀ èyí ní ẹ̀ẹ́dẹ́kùn ní kí ló ń gbé bàbá ẹ̀ pé àwọn kan ní pé tó bá bẹ fúláyà wọ́n fi yín kan wọ́n rọ̀ fi wọ́n fi wọ́n bàbá gàdé àdá sí sẹ́lẹ̀ mi ẹ̀ tó fi wọ́n ní ẹbí ẹ̀ bá ní ẹbí ẹ̀ bá pọ̀ nígbà sòrò lọ lẹ́yìn lọ sọ́dẹ̀ ìgbò làwọn ọ̀rọ̀ wọn nígbà ìṣòro lọ́wọ́ yẹn fi orí la níjọ́ tó lọ sí ìjọ̀dẹ̀ bẹ́ẹ̀ni. àkókò ti lọ́ọ̀dì ẹ̀rọ gbé ninety percent gbogbo ọmọ yorùbá ló máa tó gbogbo pàǹdì ẹ̀ hmm. ìgbélé ẹgbẹ́ ti gbọ́dọ̀ hmm. kìíní kan ṣe tó nìkan ni gbogbo ẹ̀ bọ̀dì àwọn ẹni bọ̀dì àtàwọn pc ẹni yẹ ìṣẹ́jú ninety percent gbogbo àpáta ní nàìjíríà yẹ wọ́n máa bu nígbà tó ti lọ níjọ yẹ wọ́n lọ́wọ́. ẹ ṣe ẹ ṣe pọ̀. ẹ bẹ́ẹ̀ ká fi ojú olóore. ó dá ó dá sà ó dá sà ó dá sà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àti gbọ́ sà ẹ ṣe gan ni ẹ má bínú pé. ọjọ́ àtọ́kọ̀ tó bá ìlera tó ń lé ní kò sẹ́ni ló gbé níbi tó wà lábẹ́ yẹn. bẹ́ẹ̀ tọ́ ó dáa ẹ ṣe púpọ̀ ẹ ṣe gan ni. ṣùgbọ́n torí pé ó dìde ẹ̀jọ̀ tó sọ pé ìjọba tó ń jáde lé ní ẹ̀dìbọ̀dì nínú èdè àgbéjáde fún iye wọ́n lè gbogbo ọlọ́run ló gbogbo. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹwọ níta gan wọ́n ní àyà láti máa jáde láti máa gbogbo ìjọba ilé ilé gbogbo ìṣẹ́fẹ́ tó ń ṣe rọ́bì gbogbo ọ̀fẹ́ àwọn bẹ̀rẹ̀ sí ń dẹ́gbẹ̀ lórí ìṣẹ́fẹ́. mo ṣàkíyèsí ẹ ti sẹ́yẹ̀rì ẹ ṣe gan ni ó dáa ní ṣe púpọ̀. àwọn ẹgbẹ́ yẹn ti pọ̀ bọ́ mẹ́ta kẹ́kẹ́ pé àwọn ilé kó táwọn fi ẹ̀jẹ̀ ẹ̀dá ìjà àwọn ìṣẹ̀fẹ̀ ẹ̀dá ìjọ àbí kọ́ sẹ́fẹ̀ ìgbó sáà lórí láì ìṣẹ̀fẹ̀ yẹn ó dẹ̀ gbogbo àwọn oníṣẹ̀fẹ̀ lọ́rọ̀ sọ ẹgbẹ́ tó bá jáde ní ẹbí mi. ẹ ṣe púpọ̀ ìlà tó tó kéde ó dé náà tó bá ìtẹ̀tẹ̀ tó kàkí ìfi ẹ̀sìn kẹta ní àbáláyé. tọ ẹ̀yin ènìyàn wa yorùbá wọn náà wò ní kí a jẹrán pẹ́ lẹ́nu ṣùgbọ́n fọ̀nà fún òun náà ni yóò jẹ́ a dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti ń bá wa jọ ṣètò látàárọ̀ elédùnmarè wà pẹ̀lú wa lágbára elédùnmarè wọn ò ní gbúra burú síra gbogbo tí mo sọ látàárọ̀ tó bá ní eléyìí tí mo ti fi ṣe àṣìṣe láti ọ̀dọ̀ Ìbà Gani Adams mo bẹ̀ yín torí pé yorùbá wọn ní ọmọdé ò kí ń mọ orí jẹ kí ó má ra lọ́wọ́ tó bá ní àwọn ọ̀rọ̀ tí mo ti sọ eléyìí tí ò yẹ kí n sọ ẹ dákun ẹ dáwọ bàbá ẹ dákun ẹ ṣàforíjì torí pé tá a bá jẹ̀kan àdáríjẹwé ẹ foríjì o torí pé ọmọdé òun náà ló ń ṣe mí lọ́dọ̀ olóyè Sunday Igboho tó bá ní àwọn ọ̀rọ̀ tí mo ti sọ eléyìí tí mo ti fi ta ko tẹ̀yìn náà ẹ dákun ẹ dábọ̀ ẹ dákun ẹ ṣàforíjì torí pé tá a bá jẹ̀kan àdáríjẹwé ni lọ́dọ̀ lọ́dọ̀ yìí tí ẹ jẹ́ olólùfẹ́ yìí ti gba Sunday Igboho tó bá ní àwọn ọ̀rọ̀ tí mo ti sọ lónìí èyí tó bí nínú tàbí tó takò yín tàbí ìwà tí mo ti wù èyí tó lè bínú ẹ dàpọ̀ ẹ dàbọ̀ ẹ foríjì torí pé ohun tí gbogbo wa jọ níjà fún náà ni pé kí a rí orílẹ̀-èdè Yorùbá nation kí a rí gbà ní ayọ̀ àti àlàáfíà kò wá sí bá ṣe lè rìn títí tí orí wa yìí tí kò ní mì ẹ dàpọ̀ ẹ ṣàforíjì gbogbo ọ̀nà tí mo bá ti gbà tí mo bá ti ṣẹ̀yìn lórí ètò tòní nítorí pé mi ò ṣe láti bu ẹnikẹ́ni mi ò ṣe ètò tòní láti tako ẹnikẹ́ni mi ò ṣe ètò tòní láti yẹpẹrẹ ẹnikẹ́ni nínú àwọn méjèèjì ṣùgbọ́n mo ṣe láti wípé kí ni kí ni tó lè fa wàhálà kí ni tó ń dá wàhálà sílẹ̀ kí sì ni ọ̀nà àbáyọ sí wàhálà yìí kó má bàa wá di tí yóò wá di ṣuata yanyan débi pé olórí ò ní rí orí ẹ̀dìn bẹ́ẹ̀ ọlọ́mà kò ní wọ́n mọ́ gbogbo yín tí bá mi ṣètò látàárọ̀ mo dúpẹ́ fún yín o aburú ò ní kàn yín àdélébáre àrìnàkóre àfòyà ibi ìrànlẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ojú tí ẹ fi ń wò mí ojú ọ̀hún ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí yín ò ní di o ọwọ́ tí ẹ fi ń bá mi tẹ love and share ẹ ò ní fi ọwọ́ ọ̀hún ẹ ò ní fi gbọ́mọ sí gbogbo ẹ̀yin tí ẹ bá wá nífẹ̀ẹ́ sí láti ràn wá lọ́wọ́ sí sí platform wa àti studio wa ẹ dápẹ́ jọ̀ọ́ ẹ lè ṣèrànlọ́wọ́ fún wa lórí pépàdé wa ti ẹ̀rí tí ó ń lọ lórí screen wọ̀nyí láti ra àwọn instrument kọ̀ọ̀kan tẹ́lẹ̀ tí a máa lò ẹni tí ọlọ́run bá fi oore ọ̀fẹ́ sí lọ́kàn ni àpọ̀n ẹ̀jọ̀ ẹni tí ọlọ́run bá fi sí lọ́kàn láti ṣe fún wa ni o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ owó táwa náà ná fún ara wa láti ná àmọ́ fún àtúnyẹ pé agbára wa ò ká tó yẹ pé ó sì yẹ ká kéèyàn yẹn wa kí ẹ máa rí wa wò lórí mọ̀mọ́ àwọn àrùn lójoojúmọ́ tá a bá wo àwọn tá a ń lọ ọmọ míì wọn adédè gbóná adédè takò mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́ pé à ń rí ọgbọ́n dá sí díẹ̀díẹ̀ ṣùgbọ́n èyí tẹ́ bá ṣe tán láti ràn wá lọ́wọ́ ẹ lè ràn wá lọ́wọ́ lórí pépà ẹ tẹ́ bá ti lọ pé tọ̀ ẹ lè gbé kalẹ̀ fún wa ní tó yẹ pé ẹ lè bù wá tabalẹ tó lè fún wa ní system ẹ tó lè fún wa ní kámẹ́rà ẹ kan sí mi á fún náà bẹ́ẹ̀ bá wa send ẹ bí ẹ ò bá fún wa lówó tẹ́ bá ní tẹ́ lè fi ràn wá lọ́wọ́ tó lè jẹ́ studio instrument ẹ lè fi ràn mí lọ́wọ́ màá dẹ̀ dúpẹ́ pé ẹ ṣe bẹ́ẹ̀ màá gbà tọkàntọkàn màá sì lò fún ògo àti ilẹ̀ Oòduà gẹ́gẹ́ bí ilé tí mo ń lọ sí ọlọ́run yóò sì máa ràn wá lọ́wọ́ torí pé kò sí tó kéré yorùbá sì ní wípé ọwọ́ tó bá ń dunni èèyàn ò kì í tì í bọ abẹ́ aṣọ ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún àwa náà ìdíje ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ẹ lọ bá mi subscribe sórí youtube channel mi ara ìrànlọ́wọ́ kan tó lè ṣe fún mi lélẹ́yìí ọmọbìnrin owó media tv ẹ ti rí ń ẹ bá mi subscribe sí i torí pé ìrànlọ́wọ́ kan tí ẹ̀yin náà tí ẹ tún lè ṣe fún mi òun náà tún ni pé ẹran iṣẹ́ tèmi náà lọ́wọ́ ẹran àkókò tèmi lọ́wọ́ ẹ sì ran wàhálà tèmi náà lọ́wọ́ pé e. wàhálà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ò ní jẹ́ kí ó gbé kó dà sán bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀yin tí ẹ bá tún fẹ́ ṣe tán láti ràn wá lọ́wọ́ sí ètò ilé tí yóò máa wáyé ní èkìtì yẹn ní on the èkìtì wọ́n ti fi paypal tó jẹ́ ti Odùduwà rédíò tv àwọn náà kópa ribiribi kódà ọmọ tó ń bá wa jáde fóònù kékeré báyìí lọmọ yẹn ń lò níbi tí Oòduà Rédíò TV níbi tó dẹ̀ dé dúró ó yẹ kí àwa náà ká ti máa lo solid camera láti lè máa fi capture àwọn rally tí ó bá ń lọ ìdí nìyí tí àwọn náà tó ṣe ń béèrè ìrànlọ́wọ́ fún ẹ̀yin ènìyàn wa kò ní sùn yín kò ní rẹ̀ yín ẹnikẹ́ni tí ẹ̀yin bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní ẹnìkejì yín ẹ jẹ́ kí a tọ́jú rẹ̀ ọlọ́run yóò sì máa ràn wá lọ́wọ́ ọlọ́run yóò máa wà pẹ̀lú wa ẹ bá wa subscribe sórí Ọmọ Polówó Media TV ẹ subscribe sórí Yorùbá Nation ẹ subscribe sórí gbogbo àwọn àtàjẹ́ social media platform pátápátá ìrànlọ́wọ́ kan tí ẹ tún lè ṣe fún wa òun náà nìyí títí di ìgbà míì tí èmi àti yín yóò tún máa pàdé mo sọ sínú ayé yín lónìí pé aburú ìbànújẹ́ kò ní kàn yín ẹ ò ní ló gbé sọnù bí kò ṣe bí ọmọ ó dàbọ̀ láyọ̀ àti àlàáfíà òun náà ní kí èmi àti yín òun náà ní kí á pàdé pàdé pàdé àbúrò ẹ ṣé púpọ̀ mo fi bàbá àgbàgbọ́ yẹmi o ó dàbọ̀. ọlọ́run ló gbé dìde bàbá wa náà lábẹ́ nítorí pé ẹ̀gbọ́n mi ọlọ́run ti gbà ó ti gbà bó ṣe rí nìyẹn tó ń bọ̀rọ̀. ẹ má wulẹ̀ dènà <laughs> bàbá ní bàbá ò bá ṣe sọ́wọ́. akọ̀rọ̀ lórí àmì àlàyé láyé ọkùnrin. ẹ jẹ́ kókó síta wọ́n eh. wá sọ pàtó kí ló ń ṣe ìlara kí ló ń bínú ọ̀gbẹ́ni fún kí ni olóyè Sunday Igboho ṣe fún kó wá ṣàlàyé bá ọmọ Odùduwà àyàfi tí ò bá kí n ṣọmọ Yorùbá ló kù mm-hmm. àyàfi tó bá ń pọ́nmọ ọdún pé tó ń pè é tó ń pè lọ́wọ́ orúkọ káàkiri èmi ò bá wọn pè ṣùgbọ́n kó bọ́ síta kó wá sọ fún wa mm-hmm. tó bá jọra ẹ̀ lójú tó bá tóun nìkan bá ju tó bá ju èmi lọ kò tiẹ̀ tó mi lọ́jọ́ orí ní pàápàá. Hmm. tó bá ju kò lè ju gbogbo àwọn ọmọ ilẹ̀ Odùduwà lọ. àlàyé láyé àwọn náà ò àwọn náà ò. ó wá pa gbogbo ọjọ́ orí àwa ọmọ Odùduwà ó pa gbogbo ọjọ́ orí wa pọ̀. kó wá kó wá ó sì ṣe nínú agbára tó bá lóun ní tó bá lóun ní ni ó dìde kó wá ṣàlàyé fún wa this is a true challenge to him. Eh. kó wá explain nǹkan tí olóyè Sunday Igboho ṣe fún this thing have come up before olóyè Sunday dìde ló lọ bá lé òpè wọ́n ṣe gbàgbà wo yet to come up again with another irú arrogance wo nìyẹn tó bá ju ẹnìkan ló ju gbogbo wa lọ ni. ẹ̀rọ bá dènà pẹ̀lú without him mm. we are going to achieve our aim we are going to achieve our dictator definitely no it has achieved of course it has already destiny Odùduwà It's already achieved already. ẹ má ẹ fẹ́ bẹ ẹ fẹ́ máa bẹ ẹ fẹ́ máa bẹ ni. irọ́ sẹ́ẹ̀rí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi. ó máa ru ta lé wa lórí ni. ẹ̀gbọ́n mi. ó máa gbé kó máa ré tó dẹ̀ lé wa lórí ni. rárá ṣe rí. ọpọlọpọ ajagun ológun òní ti Sunday bò ológun ni. bẹ́ẹ̀ni ọkọgun ni. bẹ́ẹ̀ni. wọ́n lè lọ sójú ogun ó lọ sójú ogun wọ́n ló pa ogún èèyàn ó pa ogún ojú ogun ogun kìíní. báà ó délé ó tọmọ ogun ogun ọmọ adìyẹ ogun pa báà rí tójú ogun sáà rí títí títí ètò ìjọba adìyẹ tó tẹ̀ mọ́lẹ̀ hmm. nílé ni. iṣẹ́ iṣẹ́ tọ́lọ́run gbélé iṣẹ́ tọ́lọ́run gbélé lọ́wọ́ nìyẹn ṣe rí. bẹ́ẹ̀ ẹni tọ́lọ́run bá ti dá tó dẹ̀ ti fún yín. àníkọ́jà àníkọ́jà ń tà ń béèrè ni pé kí ni ẹ̀ṣẹ̀ tí olóyè Sunday Igboho tó ṣe tó ṣe Ìbà Gani Adams hmm. ó wá ṣàlàyé fún wa ká dẹ̀ pé bàyí bá àmì olóyè Sunday pé ah èyí náà ò bá ti ṣe bẹ́ẹ̀ gbọ́ mi ẹ bá ti ṣe bẹ́ẹ̀ yé ibà Gani Adams ni olóyè ilẹ̀ Ọ̀yọ́ ni ẹ má yí ààrẹ ọlọ́gbàgbà fún ilẹ̀ Ọ̀yọ́ ni ẹ bá ti ṣe bẹ́ẹ̀. sẹ́rí mm. oyè mi oyè mi ọ̀rọ̀ yín yé mi sẹ́rí tàbá tàbá sì ń sọ gbogbo yẹn tàbá sì ń sọ pé a pé ibà Gani Adams ẹsẹ̀ wo ló ṣe Sunday Igboho Sunday Igboho ṣe nǹkan kan a máa máa ọ̀rọ̀ yẹn a máa máa tàn kiri ṣe rí kò sí ọ ní ẹ ti sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ nínú àwọn nǹkan tẹ́ ẹ sọ yẹn kò sí bí kò sí bí kò sí bí eyín eyín àti ẹnu ahọ́n àti eyín wọ́n máa ń jà nígbà míì ṣùgbọ́n eléta náà wọ́n á tún parí ẹ̀ ṣe rí tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ wípé à ń bú Ìbà Gani Adams à ń ṣèpè fún ọ à ń ọmọ Odùduwà náà ni ọmọ Odùduwà ni ẹ wo Tinubu tá a ti sọ̀rọ̀ ètò ọ̀nà fẹ́ tó tó tí even àwọn gbogbo àwọn governors yìí sìn sọmọ Odùduwà kọ́ ni wọ́n ọmọ Odùduwà náà ni wọ́n ṣe é rí gbogbo àwọn yẹn náà a lè máa lásìkò tó ń wà yìí kan tó sì ń jẹ́ ló sì wà lọ́wọ́ wọn a lè ta wọ́n nù a dẹ̀ lè sọ pé káyé kan nínú wọn náà kò kú ṣe é rí ilẹ̀ Odùduwà ọlọ́run ti gbà á ṣùgbọ́n a gbọ́dọ̀ tún gbọ́dọ̀ tún ní bí wọ́n ti ń pè é irú ọ̀dàlẹ̀ tẹ́ sọ pé ọ̀dàlẹ̀ kan náà wọ́n bẹ́lẹ̀ lọ kínní ọ̀dàlẹ̀ a lè máa gbàdúrà kọ́ àwọn èèyàn wa kan kó kú ṣe rí bó tiẹ̀ burúburú kó jọ́ta tó bó tiẹ̀ jọ́ta ìlọsíwájú yẹn a ní gbàdúrà pé kó kú ṣe rí tó bá kú kò ní kò ní kò ní dùn á bẹ́tà kó wà kó rí ògo Odùduwà yẹn so eh, mi ò eh, ẹ má jẹ́ ká. Ah, ah, kọ́dàlẹ́kù mhm. ah, ọ̀dàlẹ̀ máa pa ilẹ̀ lọ lọ́sọ eh, ẹ má sì Yorùbá ẹ má sì Yorùbá kóòtù ọ̀dàlẹ̀ abálẹ̀ lọ. kí ni túmọ̀ kí ni túmọ̀ kí ọ̀dàlẹ̀ bá kí ni túmọ̀ kí ọ̀dàlẹ̀ kí ni túmọ̀. ṣe é rí ẹlíwe ẹ bá jẹ ẹ ẹ jẹ́ ká fún ẹ jẹ́ ká fún ẹlòmíì láàyè ká tó gbọ́ nǹkan jẹ ẹ jẹ́ ká tó torí wọn bínú ṣe kò sẹ́ni bínú ṣe ń bí àwọn èèyàn. bàbá wa ẹ bá wa pé àwa náà a fẹ́ kí ilẹ̀ onílẹ̀ Odùduwà ò ní dàrú kò ní bàjẹ́. bẹ́ẹ̀ ni bọ́ ẹnì kò lè wá hmm. ẹnì kò ní wá from nowhere àwọn hmm. ni mo sì tún sọ yìí ẹnì kò ní wá from nowhere from nowhere bóyá ọmọ nupé ni bóyá ọmọ kò ní wá from nowhere ó wá lóun fẹ́ dalẹ̀ yorùbá rú kò ní eh. bọ́ sí. àlọ á ẹnìkan ò ẹnìkan gan ò tó ẹnìkan bá òun. tó bá ṣe Ìbà Gani Adams mm-hmm. òun kó bọ́ síta kó wá ṣàlàyé gbogbo ilẹ̀ ọ̀hún wa. Eh, òun náà ni mo nǹkan tí mo eh, nǹkan tí mo ń sọ láti sọ ni wípé. Ah, gbogbo tí olóyè Sunday Igboho ṣe ṣé ó jẹ́ nǹkan ṣeré ṣé gbogbo àgbáyé ò ṣé bó ṣe ń pa wá bó ṣe ń pa àwọn ọ̀yọ́ wa ní gọ̀gàn ní ìfarapa ó lè má yé ó lè ó lè má yé sẹ́ẹ̀rì ní ṣé kò gbogbo yẹn náà tó orí yìí fún bá yẹn ni tí hmm, àlèkò tùbà òtùbà fún ni pé ọlọ́run bá ṣeun nínú ayé ẹ̀dú tọ́lọ̀ ń lo tọ́lọ̀ ń gbé irú èèyàn báyẹn kìí fún wa lórí ogun owó wa ní olóyìnbá Gani Adams ló ń gbé tì ló hmm. ń gbógun tì. Hmm. Eh, ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe bàbá mi ẹ ṣe ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe ẹ jẹ́ ká fún ẹlòmíì láyé láti <laughs> ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe jàre ẹ ṣe ẹ ṣe <laughs> ah, inú mi dùn pé àwọn èèyàn ti gbọ́ gbogbo nǹkan tí arákùnrin yẹn bàbá wa tó ń bá wa sọ láti. láti kìdí wọ́n ti bá wa sọ nípa baba Gani Adams ṣe rí òkun ò lè wó ruru káwa ruru nǹkan tó ń pè ní ọmọ Odùduwà náà nìyẹn ẹ rí i pé bàbá wa pòfẹsọ Banji Akíntóyè máa ń sọ̀rọ̀ kan ó ní baba yẹn Ọlọ́run náà ní ọgbọ́n ẹ rí wípé ó sọ nǹkan kó ní ó sọ pé ẹnu Yorùbá ò ẹnu Yorùbá ò ẹnu Yorùbá ò kò ó ní kọ́ má máa sọ bẹ́ẹ̀ mọ́ ó ní ẹ̀dá tọ́lọ́run dá wa nìyẹn ẹ̀dá tọ́lọ́run dá wa nìyẹn tí lágbájá bá tí lágbájá bá ṣe nǹkan ilé ìyá sọ pé kò ṣe báyìí kò ṣe dáa òun náà sọ pé kò ṣe báyìí náà ṣe lè ṣe so ṣe rí a gbọ́dọ̀ mú wọn lọ́ta a dẹ̀ gbọ́dọ̀ mú àkọ́kọ́ lọ́ta ká mú èkejì náà ní ọ̀tá nítorí pé tókun bá wó ruru àtúgbọ́dọ̀ wá ruru mo mọ̀ pé inú bí ẹ̀yin ọmọ Odùduwà inú bí inú bí majority of people àwọn èèyàn in fact <coughs> bọ̀tẹ̀ eh, ẹ má jẹ́ ká ẹ tá a bá wo eh, rírun ẹkùn eh, ẹfun àbí ó ní a máa họ ara dé eegun so ẹ má jẹ́ ká wo gbogbo nǹkan tí bàbá yẹn ń ṣe a sì máa rọ̀ náà ni wọ́n ní ẹ̀bẹ̀ la máa ń bẹ kinní kan tó bá dàbí òwe a sì máa rọ̀ wọ́n ni nítorí pé mo ti sọ tẹ́lẹ̀ ṣe rí ní orílẹ̀-èdè Israeli tí mo wà yìí ó jẹ́ kí n mọ àwọn nǹkan kan kí n rí àwọn nǹkan kan pé ṣe rí irú ọjọ́ mẹ́ta tí wàhálà bọ́ǹbù ṣẹlẹ̀ ní ìlú wa níbí tẹ́ ẹ bá mọ̀ wípé àwọn tó jẹ́ àwọn Arab tó wà nílùú Israeli tọ́jú ọmọ Israeli gan Israel àwọn Israeli defence wọn fẹ́ kí nǹkan kan kó ṣe wọ́n wọ́n tọ̀ láti protect wọn to the core pé kí nǹkan kan má ṣe wọ́n bó tilẹ̀ jẹ́ wípé wọ́n wá láti ibi tí wọ́n ti ń dojú ìjà kọ wọ́n ṣùgbọ́n àwọn sójà Israeli gan ò fẹ́ kí nǹkan kan kó ṣe even ẹni e, kan nínú wọn rárá rárá so bí mo ṣe fẹ́ kí ọ̀rọ̀ orílẹ̀-èdè Odùduwà kó rí nìyẹn ṣe rí kò sígbà tí ọ̀tá ò ní dìde táwọn ọ̀tá bá dìde ẹ má jẹ́ ká ronú pé kọ́ta yẹn kó ká dẹ̀ gbà pé à ó sì lè ronú ọlọ́run dẹ̀ sì lè lò ó Adams ọlọ́run sì lè lò ó náà ṣe rí gbogbo eléyìí tí tó ń sọ lẹ́nu yẹn ìyá àwọn kan ti sọ pé ká má sọ wípé ló ìyá wa kan máa ń ṣe program ó sọ ká má máa sọ pé èṣù ló gbọnú ó ní yìí satan mi ò mi ò gbọ́ ó ní ká má sọ pé èṣù pé torí pé èṣù kì í ṣe nǹkan burúkú pé ká má sọ pé èṣù ló wọnú ẹ̀ pé satan ló wọnú ẹ̀ ká sọ pé satan ló wọnú ẹ̀ sátánì alẹ́ pé sátánì ló wọnú ẹ̀ so ẹ jẹ́ kí ẹ jẹ́ ká fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ká fi tukọ̀ yẹn kó má bàa ba nǹkan jẹ́ ọdún kò lè iṣẹ́ tọ́lọ́run ti parí iṣẹ́ tọ́lọ́run ti parí ni kò lè bàjẹ́ tí èmi mọ̀ wípé kò lè bàjẹ́ ọlọ́run ti parí ẹ̀ nítorí pé tí kí ìbá ṣe wípé ọlọ́run ti parí ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ifo nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an sí Sunday Igboho gan ó kọjá òye ẹ̀ òun gan ò lè define ẹ̀ òun gan kò lè define tẹ́ bá pé kalẹ̀ pé nǹkan tó ń ṣe yìí báwo òun gan ò lè define ẹ̀ because it is defined from above it is defined from above it is far from above So it's what God has already ordained. God has ordained Oduduwa nation. Ó ti pẹ́ tọ́lọ́run ti ń prepare ẹ̀. Ṣé rí gbogbo ilé tí ó ń ṣẹlẹ̀ yìí mo ń sọ fún ya àrísẹ́lẹ̀ má rí. Ṣùgbọ́n ẹ má jẹ́ kó jẹ́ ohun tá a mú tá a gbà tá a máa gbà bí ẹni gba igba ọtí. Ẹ má jẹ́ ẹ rí i pé Sátánì ó ti kọ́kọ́ fẹ́ gbé irú ìgbésẹ̀ báyìí nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọlọ́run wò pé òkè nítorí pé tírú nǹkan báyìí ò bá ṣẹlẹ̀ kò sí kí bá ṣe fẹ́ mọ iyì ẹ̀ nítorí tá a bá gbà lọ àní mọ èèmọ iyì ẹ̀ sórí ṣe rí agbọ́dọ̀ rí gbogbo àwọn àdójúkọ báyìí láti ọ̀dọ̀ àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn so ó máa jẹ́ ká mọ rírì pé ọlọ́run wà ó dẹ̀ tì wá lẹ́yìn ṣe rí àwọn méjèèjì iṣẹ́ wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ Gani Adams bàbá Gani Adams ibà Gani Adams olóyè ni mo ṣe sọ ọ tí wọ́n ti jagun yẹn tipẹ́ ṣùgbọ́n nígbà tí tí wọ́n fẹ́ ṣẹ́gun Gòláyàtì àìmọye àwọn tó ti jagun yẹn tó ti jagun yẹn tó rí Gòláyàtì pa ìgbà tọ́lọ́run wọlé kíndé tó lọ mú David tó lọ mú níbi tó ti ń da ẹran nínú ilé David lẹ́gbọ́n ẹ̀mọ́dún ẹ̀gbọ́n tó ti mú jáde tó ti fi hàn ẹ̀ kìíní tó ní kó sẹ́ni ó lóun kọ́ tó sọ pé ó sì kó ọmọ kan sẹ́yìn lẹ́jọ́ pé wà nínú tó ló jẹ́ pé ó ló wà nídìí tó ti ń sin ẹran lẹ́yìn ìkùnlé ẹgbẹ́ ẹ̀yìn ìkùnlé náà ti lọ bú David ọmọ kékeré òun ló pa gòlò lóòrè òun ló ṣẹ́gun Gòláyàtì ẹ rí i pé Ifá Gani Adams ti lè máa ṣe jagun yín látilẹ̀ ó ti lè máa jagun ara prọ́sẹ̀sì náà ni kò wá yẹ kó dìgbà tó jẹ́ pé ó fẹ́ di tí ogun àti gbogbo ìgbésẹ̀ tó ti ń gbé láti gbà yẹn tó fẹ́ di adùn nísìnyí kí sátánì kó mọ́ wá da gbogbo ẹ̀rú mọ̀ wọ́n lọ nítorí pé ọlọ́run ó ti gba ilẹ̀ Odùduwà lọ́wọ́ wa ó ti gbà fún wa ó ti gbà lọ́wọ́ Nàìjíríà ó ti gbà lé wa lọ́wọ́ ó ti fi ilẹ̀ Odùduwà lé wa lọ́wọ́ ó ti pẹ́ tó ti fi lé wa lọ́wọ́ ọlọ́run ti gba ilẹ̀ Odùduwà ó ti fi Yorùbá nation ó ti parí iṣẹ́ Odùduwà nation ti pẹ́ eléyìí ó kàn jẹ́ processing ni nítorí gbogbo nǹkan ló ní ètò ètò ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọlọ́run ti gbà á ó ní ọ̀rọ̀ gbogbo àwọn tí ó jẹ́ olóṣèlú wa tó jẹ́ olóṣèlú wa tí wọ́n sì ní àwọn lídà tó sì ń káàkiri APC kíní kan dìbò fún kan ọ̀rọ̀ tí yé wọn ni gbọ́n kó tó lè kó tó pẹ́ ìmí àdúrà sí wọn kọ́ padà ṣe rí Gani Adams àti Sunday Igboho ó yàtọ̀ síra wọn gédégbé Ìbà Gani Adams àti Chief Sunday Igboho yàtọ̀ gédégbé síra wọn ṣe rí ọlọ́run ti ọ̀dẹ́yìn Chief Sunday Igboho fún iṣẹ́ yẹn láti ṣe yọrí Ìbà Gani Adams ọlọ́run dẹ̀ yọ̀ǹda fún àwọn kan ẹ̀rọ ara nígbà míì ó máa ń lòyàn nítorí pé kò sẹ́ni tó kọjá àdánwò. sẹ́rí ara ẹran ó máa ń lòyàn mímí adẹ̀rọ àwa tó jẹ́ àwa èèyàn nítorí wọ́n ní tí èèyàn bá bí ẹ̀bẹ́ èèyàn bá sọ pé ha ha àbẹ́ àrùn ṣe bá ṣe máa pa òwe yẹn àwa àwa tó ń tẹ̀lé wọn a máa escalate ẹ̀ gbogbo wa tá a jẹ́ tá a wà ní outside ọ̀tá tá a wà nílùú ẹ wo ẹ má jẹ́ ká wo ariwo ọjà yẹn nítorí tá a bá wo ariwo ọjà ẹ a a dá nǹkan míì sílẹ̀ tá a bá wo ariwo ọjà yẹn ọjà tá a ń ná yẹn ló yẹ ká ọjà tá a ń ná yẹn ló yẹ ká dojúkọ ẹ má ká tún máa tún bu a fi máa pa iná yẹn ni kí ká máa wá òní mo ti sọ wípé ètò alẹ́ kì í ṣe ètò pé à ń bú Ìbà Gani Adams nóhùn à ní bú wọn ẹ rí wípé ẹni tó ṣètò náà ṣáájú mi kò bú wọn ó gbé oníkìní solution solution náà nìyẹn nǹkan tí ó bẹ nǹkan tí a ṣe náà nìyẹn ṣe rí tí a bá ní ká máa sọ ká máa sọ eléyìí ìkan tó lè ṣe nìyí ìkan tó lè ṣe nìkan lè lè ṣe nìyí gbogbo àwọn kan máa dàrú ni so owó máa máa jẹ́ ká wọ́n máa drag wa a little bit ẹ má jẹ́ kí nítorí eh, ẹ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ̀ mọ́ ẹnìkan kì í jẹ́ àwádé so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí eh, ẹ jẹ́ ká ní sí ọkàn yàwá wípé Ìbà Adams kò lè jẹ́ kò lè jẹ́ obstruction eh, láàrọ̀ sí pé Yorùbá yẹn kò lè jẹ́ obstruction sí yorùbá nation kò kò kò it can't kò tiẹ̀ kò possible nítorí iṣẹ́ tọ́lọ́run ti parí ni it can't be obstruction at all so ọlọ́run ti parí iṣẹ́ yorùbá nation ó ti ó ti gbé àgbé process ni gbogbo eléyìí tí à ń ṣe yìí ọlọ́run òkúta ta lòun lélò ló ti gbé Sunday ló ti gbé bàbá wa Sunday Igboho jáde pé ókè ẹni tí òtọ́ à ah, ah, Iva Gani Adams lọ ní àkọ́kọ́ pé èèyàn tiẹ̀ kọ́kọ́ ń wò pé ta ni torí mo rántí táwọn pé tala nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí bí eré bí àná bí àwàdà ni tá a bẹ̀rẹ̀ ètò agitation eh, ìfà àwọn nàìjíríà eh, lótò dà ìfà àwọn ọmọ Odùduwà gan táwọn àlódùdú àlẹ́ni gan àwọn gan máa ìfà àwọn gan wò pé ha Olúwo ṣe o à ń dúpẹ́ ni nítorí eh, èèyàn ò mọ̀ wípé máa yá bí ó ṣe yá yìí bí eré bí àwàdà ni ṣùgbọ́n nǹkan tọ́lọ́run bá ti ṣe iṣẹ́ tọ́lọ́run bá ti parí ó ní àṣòro ṣe fún nǹkan tọ́lọ́run ò lọ́wọ́ sí adùn ṣe fún nǹkan tọ́lọ́run ti parí ni ṣe rí sọlọ́dà bíi eh, eh, ọjọ́ náà ní bí àná tí gbogbo wa tá a wò kókè ta la lè pè ta ló lè ẹ a nídìí èèyàn nílùú yẹn a nídìí eh, tẹ bá lọ wo ètò tí mo kọ́kọ́ ṣe nígbà yẹn ètò ètò tá a kọ́kọ́ ṣe ètò tí mo kọ́kọ́ ṣe ni wípé kí àwọn èèyàn máa jáde kiri kán máa gbé fídíò kiri kán máa gbé fídíò káàkiri kán máa bèèrè lọ́wọ́ àwọn ìyá lọ́jà pé kí ni èròǹgbà wọn kí ni èròǹgbà wọn ṣùgbọ́n àwọn rí wípé àwọn ìyá yìí àwọn gan ti ń retí pé àwọn gan ti ń retí bọ̀ tó ń wọ ẹni tí ó máa ṣáájú òun ọlọ́run fi wá lo ọlọ́run ti lò wá fúnṣẹ́ ọlọ́run wá lo Sunday Igboho ọlọ́run lò ní torí ọlọ́run divine power ni ọlọ́run dẹ̀ ọlọ́run ti parí iṣẹ́ yẹn ọlọ́run ti gbé wọ̀ pé òkè agbára kankan ò agbára àwọn èèyàn burúkú yẹn agbára àwọn ọ̀tá yẹn wọn kò lè wọn àti ẹ̀ kò lè ká Sunday Igboho ó máa ṣe ó máa ṣe láti yọrí nígbà tó lọ́run tó máa tó máa tún ṣe nítorí bàbá wa pásítọ̀ bàbá wa pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àwọn náà máa ń yọjú ṣùgbọ́n bàbá ò lè tẹ̀mọ̀ ó níbi tí ọ̀nà tí bàbá lè bàbá lè gbé gbà so ìgbà tó lọ́run máa gbé Eh, Chief Sunday Igboho jáde fún wa mírèkù lọ́lọ́run fi ṣe fún wa nítorí ìyanu ìyanu ìyanu gidi ni Ìbà eh, Gani Adams ń gbà yẹn bàbá wa yẹn a máa interview wọn àwọn òun lè sọ̀rọ̀ wọn fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ lọ́sà wá wọn pé ọjọ́ òla tó fẹ́ ṣe gbogbo lè dà ṣùgbọ́n lọ́run ti rí gbogbo àníyàn ẹ̀yìn agogo àwa ọmọ Odùduwà nílé lóko ó ti rí gbogbo wa ó ti rí gbogbo ọkàn wa wípé kíní yìí ṣe ọ̀nà àbáyọ leléyìí òun ló jẹ́ kó gbé eh, Chief Sunday Igboho jáde fún wa ẹ ṣe rí Ìbà Gani Adams èmi advice tèmi fún lálẹ́ ni wípé àwọn náà máa ń wọ́n ṣe máa fi wọ̀rọ̀kọ̀ ṣàdá tẹ̀mọ̀ ó níbi tí ìpẹ́jù kán wá bí wọ́n ṣe máa fi wọ̀rọ̀kọ̀ ṣàdá bí wọ́n ṣe máa fi wọ̀rọ̀kọ̀ ṣàdá àwọn náà ti lórúkọ kò tí ì pẹ́ orúkọ yẹn náà ò lè parẹ́ bí orúkọ bàbá Chief Sunday Igboho ti wà tipẹ́ tí ò lè parẹ́ títí orúkọ yẹn ti kò sí ìkàtà lè fi èrè sí ẹ̀mí lé lórí ìpínlẹ̀ kò tiẹ̀ ìyẹn tiẹ̀ ti dúró ti ọlọ́run ti fi ó ti fi kákàdá ẹ̀ ó ti fi kọ orúkọ yẹn so kò sí ẹ̀dá ènìyàn kan tó lè sọ wípé ó máa pa orúkọ yẹn rẹ́ bẹ́ẹ̀ náà ni kíni Ìbà Gani Adams kó máa wò wípé òun náà ti ní orúkọ ní orílẹ̀-èdè Odùduwà kó má jẹ́ kí Sàtánì kó wọ inú òun kó ba gbogbo iṣẹ́ tóun ti ṣe láti lẹ̀ jẹ́ sẹ́rí àwa tó dẹ̀ jẹ́ kínní náà ẹ má ká tún máa fi petrol ká máa bú wọn ká máa sọ̀rọ̀ sí wọn nítorí pé wọ́n ní àgbàrá ò nílé kò lówó wọlé ẹ pé mo sọ àwa náà àní jẹ́ kí àwa ni ò ní gbà ṣe rí a máa máa rọ̀ wọ́n náà a sì sì máa bẹ̀ wọ́n náà ni kán fi ọwọ́ sowọ́pọ̀ kán fi ọwọ́ sowọ́pọ̀ kán fọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú Chief Sunday Igboho bá àti ẹnìkan jáde kan máa ṣe bí wọ́n ṣe nítorí wọ́n sọ fún bẹ́ẹ̀ wọ́n lè jáde torí iṣẹ́ ó yàtọ̀ kò lè ṣe bí kò sí oòrùn ò lè ṣiṣẹ́ òṣùpá òṣùpá ò lè ṣiṣẹ́ oòrùn kò sí bó ṣe kò sí bó ṣe burú kò sí bó ṣe lè rí tó kò sí bọ́gbọ́n tí oòrùn dá kó lè ṣiṣẹ́ òṣùpá so assignment tọ́lọ́run gbé fún wọn yẹn kán wà lórí ọwọ́ wọn bó ṣe dúró mélòó kan dúró ṣiṣẹ́ wọn tán ni wọ́n ń ṣe ní underground yẹn o tẹ́ wa o tẹ́ àwa ọmọ Odùduwà lọ́rùn kọ́kàndọ̀ ẹ̀fà kọ́kàn máa jáde lórí mídíà gan kọ́kàn máa à adúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin kankan kọ́kàn máa dúpẹ́ gan lásán ó tẹ́ wa lọ́rùn kọ́kàndọ̀ra ẹ̀fà kọ́mọ̀ tiẹ̀ kó à ẹ̀ à rálì ìtọ́lọ́sẹ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn tó jáde ipò tó yẹ kó wà nìyẹn nítorí táwọn ò bá fẹ́ lè jáde síta táwọn ò bá lè jáde síta táwọn ò lè jáde síta so tọ́ba lè jáde síta kán sọ̀pọ́tì Sunday Igboho bàbá Sunday Igboho sọ́kọ́ bá wa sọ̀pọ́tì ẹ̀ ok eh, eh, mo fẹ́ ka ok ẹ ṣeun ok we need your assistance in the uh, eh, for the future of June Ekiti Mega Rally prepared ní ODTV. now eh, nípa tó wọ́n fún mi ní wọ́n sọ wọ́n sọ information kan wọ́n send the siwa wa láti wọ́n send ẹ̀ sí mi sìn láti láti UK láti coordinator wa send the sí mi sìn eh, ẹ̀ jẹ́ information yẹn wole fun gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo àwọn èèyàn tó ń wò mí ah, ẹ ṣíà ètò yìí ẹ tẹ wọn tẹ in mo tẹ mo tẹ trust gbogbo ẹ̀yin tẹ jẹ́ tẹ jọ wo dùdú wa kò ní ìdọ̀ká kẹtẹ ẹ̀sìn máa sọ yẹn béèyàn kò sọ fún yín pé sí àyẹ̀ ti mọ̀ ẹ̀ nígbà tẹ in tá a tẹ nígbà tí máa sọ ẹ gbogbo tẹ nǹkan tí mo trust yín sí yẹn nìyẹn ẹ máa ń ṣe ẹ ẹ jọ now ẹ nípa ti rally tí ó fẹ́ wálé yíyé ní information tí mo gbọ́ sí wọn ní kí n pass this across because it's not even part of my of my program this night but I need to uh, sneak it in. So uh, about the rally that is going to come up on uh, nípa rally tó máa on the five June ní Èkìtì mega rally Ejo eba wa si awareness ẹ fáwọn wenyo. then eba wa si awareness fáwọn wenyo. Eba wa sofa wenyo. Eba wa sofa wenyo. Ejo ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì àwọn èèyàn sì àwọn àwọn kan wà tó jẹ́ pé in fact tẹ́ ẹ̀ bá tí ì lu agogo sí wọn létí báyìí tẹ́ ẹ̀ tí ì sí wọn létí wọn tí ì wọn tí ì mọ nǹkan tó ń lọ ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ìpolongo ẹ ní àwọn ẹsẹ̀ kùkú lẹ́sẹ̀ kùkú nítorí ó ti súnmọ́ ó ti súnmọ́ sìn ẹ bá ṣe ẹ ní ẹsẹ̀ kùkú ẹ ok ok ẹ ẹ ẹ no problem mo ti rí mẹ́sẹ̀gì tẹ́ ẹ sọ yẹn nípa mẹ́sẹ̀jì tẹ́ sọ yẹn coordinator máa a ti ń ṣiṣẹ́ lé rally yẹn náà a ti sọ nípa rally yẹn ní màá pè yín personally láti sọ yẹn fún yín sẹ́yìn má jẹ́ kí n tún máa tó fi distract àwọn èèyàn lórí program màá pè yín coordinator láti sọ because mẹ́sẹ̀jì tẹ́ ẹ kọ síbẹ̀ yẹn mo ti rí ọ̀tá ti ń sọ ọ̀rọ̀ náà lórí ní Israel ń bí àti àti ń deliberate lórí bóyá a sì máa gbé gbogbo àwọn ìgbésẹ̀ so eh, ọlọ́run á fún wa ṣe tẹ̀rí nípa ọ̀rọ̀ rálì yẹn náà láti wà lórí ẹ̀jọ́ ẹ bá wa sọ fáwọn èèyàn ẹ bá wa dìde eh, ẹ bá wa dìde ẹ bá wa sọ fáwọn èèyàn eh, ọmọlára ìyábọ̀dé àjàlá no need to beg ààrẹ ọ̀nà kakanfò let's face our yes we know we will face it we that is why i said we should not look about the voice of the market look at the market that you are pricing ẹni tí market tó ẹ náà yẹ oníkẹ ẹ má wo ariwo don't look at don't don't be after of the noise of the market people má tiẹ̀ wo ariwo ọjà rárárárá àwọn ò wo ariwo ọjà ni wọ́n sọ fáwọn èèyàn kán má wo ariwo ọjà àwọn méjà ẹ eh, wo ariwo ọjà ẹ eh, Ìbà Gani Adams ẹ má wo ariwo ọjà wọn àti nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan tí kàtí ní símà náà nìyẹn be wọ́n ẹ̀ á tún bẹ̀ wọ́n náà ni nítorí pé wọ́n ní ẹ̀bẹ̀ là á bẹ ẹ̀yin náà ní ká ẹ parí ẹ̀ ẹ̀yin tẹ́ gbọ́ yorùbá dáadáa nítorí èmi ò ṣe fẹ́ gbọ́ yorùbá á bẹ̀ wọ́n náà ni nítorí pé àgbàrá onílé wó ni ò ní jẹ́ kí onílé ni ò ní gbà fún wọn torí ọmọ yorùbá náà ni wọ́n OPC náà ni wọ́n á sọ pé OPC OPC Odùduwà náà ni under Odùduwà náà ni gbogbo àwọn Odùduwà náà ló ń lò ọmọ Odùduwà náà làwọn èèyàn ẹ̀ ọmọ Odùduwà náà nígbó so Odùduwà náà ó gbódùduwà lórí ni so kò tí tí sàtánì bá fẹ́ lò tó bá fẹ́ àwa náà at least àní àní gba sàtánì yẹn náà láàyè so èsù tó bá eh, sàtánì tó fẹ́ wọnú wọn yẹn àní gbà á láti jẹ́ kí sàtánì yẹn mọ̀ wípé àwa tó wà ní àwọn ọmọ Odùduwà a ò kò sáàyè fún eh, rádaràda àti rúdurùdu ní ètò táwa gbé lọ́wọ́ o tó jẹ́ agitation yìí o pé àwa ò gbà àní gbà fún wọn so bí ọ̀rọ̀ ti Ìbà Gani Adams ṣe jẹ́ nìyẹn so uh, advice tí èmi ní lára ti fún wọn nìyẹn ẹ bá wa ṣe ètò yìí kó dọ̀dọ̀ wọn káwọn náà gbọ́ ìpè tọ́lọ́run pè wọ́n yàtọ̀ iṣẹ́ tọ́lọ́run gbé lé lọ́wọ́ ó yàtọ̀ ètò tọ́lọ́run fún ó yàtọ̀ gédégbé kó má jẹ́ kí ètò títí ẹ̀ kó má fi ètò tọ́lọ́run ètò tọ́lọ́run gbé fún àti agbára tọ́lọ́run gbé fún kó má tún fi kó má fi àfẹ́ẹ̀tì ẹni tí ọlọ́run tún gbé other side kó má fi bàjẹ́ ṣe rí òun bó ṣe wà ní gẹ́gẹ́ bí àgbà àtẹni tó jẹ́ pé ó ti pẹ́ nídìí tó dẹ̀ lóun ti ja ogun yìí kó tó di pé ẹnìkan dìde bí ó ṣe rí náà nìyẹn ẹnìkan ló ń bẹ̀rẹ̀ ẹnìkan ló ń la ọ̀nà ìgbà èèyàn ló ń tọbẹ̀ bó ṣe bí ilé ayé ṣe rí nìyẹn àgbàlagbà náà ni wọ́n kò yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa tún irúwọ́ yẹ ká ṣẹ̀ṣẹ̀ tó máa tún ṣùgbọ́n nígbà míì ọgbọ́n ò àgbà ò kọ́gbọ́n so lágbára ọlọ́run àwa gbàdúrà sí àwa gbàdúrà fún kọ́lọ́run bá wọnú ẹ̀ kọ́lọ́run bá wọnú ẹ̀ kó bá yí èrò wọn padà kí ẹ̀mí ìrẹ̀lẹ̀ kó wọ inú wọn kí ẹ̀mí ìrẹ̀lẹ̀ kó wọnú wọn kí kọ́ má gba sàtánì láàyè tẹ́ wo ẹ rí wípé chief lóyè Sunday Igboho kò ń ṣe ẹni tó ń sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀ kọ̀rọ̀ sí èèyàn ó ní respect gan tòdì kọ́ ó ní bọ̀wọ̀ fún gan ìyẹn ni mo fẹ́ kí yes I will know of course olólọ́run náà á mọ̀ nǹkan tí mo sọ náà nìyẹn ẹni tọ́lọ́run rán nísìnyí ó yẹ ká gbà fún ni ọlọ́run ti rán Sunday Igboho ó ti rán ọlọ́run ti rán Chief Sunday Igboho ọlọ́run ti rán ó yẹ ká gbà fún ni tẹ̀rù ẹ̀ẹ́dẹ̀ rí wípé tí ẹni tí ò bá gbà fún yóò kàn ní ọkàn máa fi mi ò fẹ́ máa sọ̀rọ̀ òdì nítorí pé mi ò tẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ òdì rárá lórí ètò because ẹ eh, torí pé àfẹ́ ibi kó ṣẹlẹ̀ sí bó ti wù ó kéré even bójú ọ̀tá wa gan àfẹ́ kí ibi kó ṣẹlẹ̀ sí ẹ pé mo sọ kò yẹ kọ́ta gan kú ọ̀tá yẹlẹ Odùduwà kò yẹ kó kú ó yẹ kó wà láyé kí ògo Odùduwà yẹn kó sojú ẹ̀ ògo Odùduwà yẹn kó sojú ẹ̀ ẹ̀ mo gbọ́ mo gbọ́ program kan ní nípa ti àwọn South Africa nígbà tí ìyá ìyàwó Nelson Mandela tó ń ṣe bẹ́ríà ẹ̀ tó ń ṣe bẹ́ríà Nelson Mandela wife comrade kan mo ti comrade kan hmm. gbogbo wọ́n tán ta orílẹ̀-èdè yorùbá tán tà wọ́n fún àwọn àtọ̀húnrìnwá kọ̀rọ̀ wọn kó má lọ dàbí ọ̀rọ̀ tí kọ́mírèdì ẹni tí kọ́mírèdì ń bá wí nítorí gbogbo àwọn èrò ẹ jẹ́ ká tún gbé kọ́ yìí ká gbọ́ ẹ ká lẹ́ ṣáà o ẹ ká lẹ́. ẹ kú ẹsà ẹ kú ètò. ètò ni ẹsà ẹjọ níbo lẹ ti ń pè kí lorúkọ yín sà. Solomon ni o láti Germany. Bra Solomon from Germany. bẹ́ẹ̀ni sà ẹ kú ètò Ọlọ́run á bá wa ṣe o. àmì Ọlọ́run ti ṣe o Ọlọ́run ti ṣe o Ọlọ́run ti ṣe ẹ ṣe gan. olùdó àgbè wa o. àmì o àmì àmì àmì àmì àmì àmì àgbè wa o. sọ rí ọ̀rọ̀ bàbá Gani Adams nǹkan àkọ́kọ́ tó mú kàn fẹ́ ká kọ́kọ́ wò níbi ibẹ̀ ni wípé ó dàbí bàbá yẹn bóyá wọ́n ní mission wọ́n fẹ́ fà jáde níbi ọ̀rọ̀ ìjà yìí àbí nǹkan mi òun. because gbogbo àwọn tí wọ́n tí wọ́n mú tí wọ́n jẹ́ àwọn ọmọlẹ́yìn wọn wọ́n sì tún jáde continuously náà ni láti bú Sunday Igboho because tó bá jẹ́ pé bàbá yìí bá wà fún wa tí wọ́n dúró tán tẹ̀mítẹ̀mí tí wọ́n dẹ̀ mọ̀ wípé àkóńṣe wípé àwọn kan fẹ́ da ìrìn àjò yìí rú kò àwọn ọmọ wọn tí wọ́n ń jáde yẹn kò yẹ kí wọ́n jẹ́ kí wọ́n jáde tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n bá dúró fún ìjàgbara yìí mo mọ̀ wípé tó bá jẹ́ wípé bàbá wa Sunday Igboho tó bá jẹ́ wípé àwọn ọmọ wọn kan náà ń jáde bẹ́ẹ̀ fún wọn wọn á ti kọ́ṣọ̀ wọn mo mọ̀ yẹn dájú but bàbá gangan fẹnu wọn sọ ìyẹn Gani Adams hmm. wípé àwọn sọ fún àwọn èèyàn yìí lọ́yẹ́ bá wọn bá wọn wí ọ̀ọ́ ọyà dá nǹkan tí wọ́n sọ yẹn padà bàbá yìí ò fẹ́ kí ìjà tàn sẹ́rí ẹ̀ mi ò mọ̀ bóyá ẹnìkan tó pè lè bóyá láti UK ọ̀ mi ò mọ̀ tó ń sìn mi ò nǹkan tó ń sọ yẹn gangan gangan ní kẹjẹ ká ṣe ká pé bàbá Gani Adams wípé kí nìkan náà tí Sunday Igboho mo jẹ́rìí àwọn ọmọ Yorùbá mọ̀ kì í gbèsè yìí lọ bá a ṣe ní bàbá yìí ń ṣiṣẹ́ takuntakun fún wa yìí wọn kálukú máa kọjú da bàbá yẹn wọn máa bá wọn wí tó bá jẹ́ bí wọn bá rí ọ̀rọ̀ sọ jáde pé nǹkan tí Sunday ṣe fún mi lélẹ̀ àmọ́ kò sí sí anybody àsìn wọn tí ì jáde síta wípé nǹkan tí ẹni yìí ṣe fún mi nìyí ìjà ìlara iná náà ń jà lọ́wọ́ yìí tí everybody rí tí wọ́n bá mọ̀ wípé kò ń ṣèjà ìlara nìyẹn kí wọ́n jẹ́ kí wọ́n jáde mo fẹ́ sọ̀tàn kékeré kan nípa ọ̀rọ̀ bàbá Gani Adams ẹ dákun bàbá yìí ìgbà tó yẹ kí wọ́n hù because wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n náà la ṣe dálé ọ̀fẹ́ tó tó ṣe bí òwe ẹ̀yin àgbà. ẹ pa mí. ẹ nǹkan tó yẹ kí bàbá Gani Adams kó ṣe wọn ò ṣe é because mo mọ ìgbà tá a ti bẹ̀rẹ̀ agitation yìí. bẹ́ẹ̀ni. tó yẹ pé wọ́n ń pè wọ́n bẹ́ẹ̀ ṣe sọ. Hmm. ní orí ètò káàkiri pé ok bàbá nǹkan tá a fẹ́ lélẹ́yìí o báyìí báyìí báyìí àwọn ni wọ́n ọ̀wọ́ tá a fi fún wọn nìyẹn. bẹ́ẹ̀ni but wọn ò tọ̀nà hmm. wọ́n ń sọ wípé ìjà ọmọ Yorùbá ó ṣòro gbè ní hmm. ìjà ọmọ Yorùbá ṣòro gbè ní dèní tó bá jẹ́ pé bàbá Sunday Igboho wọn ò bá dìde sọ̀rọ̀ tí ní pa ju àwọn ẹni tó ń pa yẹn lọ ṣé wàhálà ò ti ní ṣẹlẹ̀ ju bí wàhálà ti ń ṣẹlẹ̀ lọ nínú orílẹ̀-èdè Yorùbá ń sìn but wọn wọn ṣe gbogbo eléyẹn ìgbà tí wọ́n rí i pé ó ń dùn ó ń dán nísìnyí wípé kí ni bí mo ṣe rò iná kan ni mo bá nítorí iná ló fa títí eh, Gani Adams báyìí because wọ́n ń rò wípé ó ti yẹ kí àwọn ìjọba mú bàbá yìí ó ti yẹ kí nǹkan báyìí ṣẹlẹ̀ sí ó ti yẹ kí irú nǹkan báyìí happen sẹ́ni yìí kò dẹ̀ ṣẹlẹ̀ so wọn ò jẹ́ kí àmì ló ń fà tí wọ́n fi jáde lóòkè kí n kúkú pa gbogbo nǹkan tó ń ṣe yìí kí n bá jẹ́ kí n máa fi ẹnu ẹ̀tẹ́ kí n máa fi bùdù ọ̀rọ̀ kan tí mo á ní mo fẹ́ sọ ni wípé nǹkan tó yẹ kí bàbá Gani Adams sì ṣe ọkùnrin kan wà ẹ má bínú sá o ọkùnrin kan wà olówó ni mm. ó ní owó kan ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú ó ní ọrọ̀ tó pọ̀ ó wá ní ọmọ ẹyọ kan ṣoṣo ọmọ ẹyọ kan ṣoṣo yìí ó wá ó wá fẹ́ kú ó wá kọ wíìlì kalẹ̀ pé ọmọ tí òun bí yìí o ìpín ẹyọ kan ṣoṣo iná ní kẹ́ fún ọmọ òun nínú gbogbo ogún òun ó ní èyí tó kù ẹ kó fún olórí ẹrú ẹ dákun gbogbo àwọn tí wọ́n bá ń bẹ ní orí ètò yìí kí wọ́n lísìtì kí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ yìí. àwọn èèyàn àwọn èèyàn wọn kọ́mẹ́ǹtì yín lọ́rọ̀ ọ̀rọ̀ yín náà bẹ́ẹ̀ yẹn. yẹ́sà wọ́n ní olórí ẹrú ìwà àmì bàbá olówó ìwà sọ fún olórí ẹrú pé ìwọ ló ní gbogbo ogún yìí o ṣùgbọ́n ìkan ẹyọ kan ni mo fún ọmọ mi ara ogún bàbá yìí ńbẹ ni olórí ẹrú náà wà o gbogbo ẹrú tó ní àti olórí ẹrú o àti ẹrú o àti gbogbo ẹrú tó yí bàbá yẹn ni but ìkan ẹyọ kan tó wà ní kí ọmọ yẹn mú ọmọ yẹn wá ó wá ń dààmú ní ọkàn rẹ̀ wípé akínì kan tí òun wà ní mú ládùúgbò bí ọ̀rọ̀ ṣe pọ̀ tó fún bàbá òun yìí ẹ wá ní kó òun mú ìkan ẹyọ kan ó wá ń wò pé kí ni kó ń sáré sọ̀tún sáré sósì but ó wá ronú pé òkè ẹni tó lẹ́rú iná ló lẹ́rú tí òun bá tí òun bá fẹ́ mú nǹkan nínú gbogbo ogun bàbá òun yìí tóun bá mú olórí ẹrú òun kankan lòun ni gbogbo ogun tí òun nìyẹn mi ò mọ̀ bóyá understand nǹkan tí mo ah, ah. sọ yẹn sà. ó ah, gbádùn yín. because nǹkan tó yẹ kí Chief Gani dance ó ṣe nìyẹn tó bá jẹ́ wípé àgbàlagbà tó bá fẹ́ kí nǹkan tò dáadáa ó yẹ kí wọ́n jáde gẹ́gẹ́ bíi bàbá fún fún ipò tí wọ́n gbé dání wọ́n sọ ìgbà tí ọ̀rọ̀ yìí ti rí báyìí bí mo ṣe rò kọ́ ni mo bá bọ̀ ó ti ń bọ́ sẹ́yìn fún wọn nǹkan tó yẹ kí wọ́n ṣe nìyẹn ó yẹ kí wọ́n mú sí Sunday Ìgbòho gẹ́gẹ́ bíi olórí. bẹ́ẹ̀ni wípé gbogbo àwọn tó ń bẹ lábẹ́ wọn tó ń bẹ lábẹ́ wọn wọ́n máa tẹ̀lé wọn àbí wọn ò ní tẹ̀lé wọn. because gbogbo ọ̀ǹdà tí wọ́n wà gbogbo nǹkan tí six sunday gbòòrò ń ṣe nísìnyí ó tún máa padà wà ní ìkáwọ́ bàbá Gani Adams ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ lára ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan ẹ dákun fọlọ́run ọba bẹ̀yìn ẹ má jẹ́ ká máa parọ́ kanra wa bàbá yìí ní nǹkan kan wọ́n fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ẹ rí i láti ìgbà tó ti ń sọ̀rọ̀ ìgbà à ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ à ń ṣojú ẹ rí kí bàbá yẹn hó di fúláàgì yorùbá nation mo sọ̀rọ̀ nípa yorùbá rí àfi Odùduwà everybody mọ̀ pé OPC Odùduwà náà ni wọ́n ń pè yín ẹ má jẹ́ ká tanra wa jẹ irọ́ ni bàbá yẹn ta <laughs> yes because wọn ò sọ̀rọ̀ lórí yorùbá nation ẹ̀ lè rí kí wọ́n mention rẹ̀ wọ́n bá ti jáde síta kí wọ́n mention yorùbá nation ìfẹ́ táwọn èèyàn gbé jáde irọ́ ni wọ́n pa fún wa wọ́n kàn ń distract ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni so ẹ ọlọgbowó ọlọsẹ kínní kan wọ́n tún fi ń wá wá wí mi ò mi ò mi ò mi ò ní láti sọ ju bí mo ṣe sọ yẹn náà. ẹ ṣeun bàbá ẹ ṣe gan adúpẹ́ lọ́wọ́ yín Mr Solomon. ẹ jẹ́ ká fi ọgbọ́n wo ọ̀rọ̀ tí mo sọ yẹn sà. gbèsè ṣe rí. ẹ máa rí sí bàbá yẹn hmm. wọ́n jẹ̀bi. ẹ ṣe ẹ ṣeun ẹ jẹ́ kí ká tún fún wọn lómìn láàyè láti pè wọlé sáà màá máa màá ẹ so ẹ̀kọ́ tí so màá lè màá lè sọ lórí nǹkan tí ẹ sọ màá tún sọ lórí ọ̀kan tẹ́ sọ yẹn ẹ ṣé yà ẹ ṣé sà ẹ ẹ ṣé Mr. Solomon ẹ nǹkan tó yẹ kí Ìbà Gani Adam kó ṣe nìyẹn lóòótọ́ ẹ̀bọ̀ tí nígbà tó wá fi sílẹ̀ tí ò wá ṣe ẹ̀ torí bẹ́ẹ̀ni ti ro ọ̀rọ̀ yìí à ń fẹ́ jà fún a fẹ́ gba Yorùbá nation ìfà bí ẹni pé bàbá àgbàlagbà ó yẹ kó rò wípé ah, ah, ọmọ tó ń jáde tó ń forí lakú Sunday Igboho tó ń forí lakú kiri yìí tó ń forí ara ẹ̀ tó gbé ara ẹ̀ lẹ̀ tó sọra ẹ̀ fún odidi ilẹ̀ Yorùbá yìí ṣé ẹ mọ̀ pé ó yẹ kó rò pé ah, ìjà àwọn gangan ló ń gbé e because tá a bá gba ilẹ̀ Odùduwà nísìnyí tá a gba Odùduwà nation olómo sọ pé ó ti lórúkọ orúkọ ẹ ti wà olóyè ní ní olóyè ńlá kan ní ní Odùduwà nation olóyè ńlá ni ok àní kí wọ́n bí àwọn ọba ò ṣe lè jáde síta torí wọ́n lè má rí bẹ́ẹ̀ nítorí mo mo gbé ọ̀rọ̀ yẹn mo wo wo mo gbé sọ́tún mo gbé sósì mo pé ah Eh, nǹkan tí bàbá yìí ń sọ yìí àti gbogbo tó ń ṣẹlẹ̀ tí bàbá yìí ń ṣe yìí kò yẹ kán ṣe àwọn náà mọ̀ pé sifolóye Sunday Igboho ń jà fún ó tún iṣẹ́ tó ń ṣe yẹn ó ń ṣiṣẹ́ fún gẹ́gẹ́ ẹ̀kan tí ẹ sọ ó ń ṣiṣẹ́ fún Ìbà Gani Adams ni iṣẹ́ responsibility Gani Adams ni Sunday Igboho ni Sunday Igboho yẹn ń ṣe ó dẹ Sunday Igboho ò jẹ Sunday Igboho ò ṣe kó gba oyè kó lóun fẹ́ fi gba oyè lọ́wọ́ ẹ̀ tàbí kó ṣe lóun fẹ́ fi gba dipò kan àbàtà ẹ ti lómi sí àbàtà ẹ ti lómi lórí ó ti lómi kó tó di pé òjò dé so kò lè ṣe sọ pé orúkọ Gani Adams ò lè orúkọ Gani Adams ó yàtọ̀ sí orúkọ Adéyẹmọ so ó yàtọ̀ síra wọn wọn à lè gbẹ Yorùbá nation orúkọ tí wọ́n máa dúró orúkọ àwọn ilé náà orúkọ Gani Adams náà máa dúró tó mo rò wípé oníwàṣẹ́ wò wípé ẹ alátìtì máa sí àbáyọ náà létí ni tá a bá dẹ̀ sí wọn létí sí wọn létí tán bá wa gbọ́ ṣe rí gbogbo bí ẹ̀kọ́ tẹ́ ń sọ ó yé wa ó yé wa jù bẹ́ẹ̀ yẹn lọ ó yẹ ọmọ Yorùbá ní gbogbo wa bí oníkálukú dẹ̀ ṣe máa ń gbé ọ̀rọ̀ ó dẹ̀ ṣe máa ń gba ọ̀rọ̀ ó dẹ̀ ṣe máa ń mọ ọ̀rọ̀ bó ṣe máa ń túmọ̀ ọ̀rọ̀ ó yàtọ̀ síra wọn ṣe rí oyé wa àmọ́ ẹ bóyá ṣe nìkan kan wà níbẹ̀ bóyá ṣe nìkan kan wà níbẹ̀ ẹ̀rọ náà tí yóò bá sí di obìnrin jẹ́kúmọ́lù kíkí iṣẹ́ iṣẹ́ lásán iṣẹ́ iṣẹ́ lásán ṣe rí ọ̀rọ̀ ṣe ń wo wípé àti ìdí tí kúmọ́lù fi jẹ́ kúmọ́lù àti ìṣẹ́ tó ṣàtì ìṣẹ́ fi ń ṣẹ̀yẹn gangan ọ̀rọ̀ ṣe ń wo wípé ẹ jẹ́ ká kọ́kọ́ gbàgbé ẹ̀ for now ká má tiẹ̀ wo ariwo ọjà wọn bàbá yẹn torí èmi máa rọ bàbá wa sí Sunday Igboho èmi máa rọ wọn àti Koiki èmi máa rọ wọn sẹ́rí tí tí wọ́n bá bóyá wọ́n sọ̀rọ̀ sí wọn tó ń da padà wọ́n gbàgbẹ́ ní gbàgbà ọtí kọ́ńtà láti káwọn nítorí gbà ọmọdé máa ọmọdé máa ń wọ́n ní eh, eh, ẹ̀yà ti kọ ikún kún pé pé mi ò gbọ́ nǹkan kan tó ń ṣẹlẹ̀ ni òun sọ pé ká máa wo gbogbo nǹkan táwọn yẹn ń ṣe káwọn máa agitation wọn àti gbogbo eh, kí náà ti pè rálì wọn ni káwọn máa focus nìkan máa ṣe kán má tiẹ̀ gbogbo ilé tẹ́ àwọn ọmọ ọ́fíìsì Gani Adams ń ṣe yẹn kán má wo gbogbo ṣáàdìgbò yẹn rárá kán má máa retaliate kán má ti sọ̀rọ̀ fún wọn kán má retaliate kán má gbàgbé ẹni gbàgbọ́ ọtí advice tí mo tọ̀ láti gífù lálẹ́ nìyẹn ká má gba abẹ́rẹ́ gba ẹgbà ọtí kí Sunday eh, kí Koiki kó try kó kó kó play maturity fún issue yẹn láàrin yẹn nítorí pé nǹkan tí wọ́n gbé lọ́wọ́ yẹn ó kọjá òye ó kọ nǹkan tí Koiki gbé lọ́wọ́ àti Chief Sunday Igboho nǹkan tán gbé lọ́wọ́ ó kọjá òye wọn èyí ṣe kì ẹrù yẹn kì ó tiẹ̀ kọjá òye wọn rárá rárá ọlọ́run ti dísáìnì ẹ̀ fún wọn láti ọ̀run ni ó ti dísáìnì ó ti ó ti parí òṣìṣẹ́ kan àwọn distraction yẹn kan gbèsè gbẹ́ kan ṣe kan má rí kan má rí rárá nítorí tí wọ́n bá tí wọ́n bá fún wọn léṣì wọ́n sọ gbẹ́ wọ́n sọ gbá àwọn èèyàn náà náà padé ogún ọlọ́run tó padé ògún mọ́ so àwọn ènìyàn nǹkan tó bá dẹ̀ tó bá sọ pé ha wọ́n lè sọ pé bí hehehe ló sọ so abẹ́tà kíkan jọ̀ọ́ abẹ̀ wọ́n arọ̀ wọ́n tí àgbà ò bá mọ̀ kó yẹ kóun ṣe bí àgbà but kí ẹni tó jẹ́ ọmọdé kó ṣe bí ẹni tó kó náà kó wá dúró nípò ọmọdé yẹn kó fi jẹ ipò àgbà ṣe rí ọgbọ́n kọ́ náà pè ọjọ́ orí kọ́ làgbà àmọye mi tó lọ́pọlọ ju àwọn tẹ́lifù àwọn tó tẹ̀ ń ṣe orí sọ́ọ̀ṣì ìjọba orílẹ̀-èdè náà gbogbo tá a pè wọ́n lágbàlagbà ẹ wo ibi tán bá dé látijọ́ tán ti ń ṣe lẹ́bi almost twenty years kí la kí lè kí lè so àwọn àgbàlagbà tá a kó síbẹ̀ náà nìyẹn àwọn ló ba gbogbo ẹ̀ jẹ́ so ẹ wo kí kán jọ advice mi fún igun méjèèjì ni wípé ẹ̀sọ́sálẹ̀ ẹ̀sọ́sálẹ̀ kí lorúkọ ẹ̀ Koiki Koiki àti ẹ bàbá wa Sunday Igboho kán jọ kán tó bá gbọ́ ẹjọ́ ẹ bá mi ṣíà ètò ètò yìí ẹ bá mi ṣíà ẹ kó lè dọ́dọ̀ wọn kán jọ kán torí Ọlọ́run pẹ̀lú gbogbo àwọn tọ́lọ́run gbé lé wọn lọ́wọ́ kán ro ipa bí Ọlọ́run ṣe fà wọ́n kalẹ̀ kán ro kán má tiẹ̀ fún gbogbo èsì tán anything tán bá gbọ́ tán sọ ní other side wọn wípé ẹ Gani Adams àwọn ọmọ OPC nǹkan bẹ́ẹ̀ náà sọ nípa wọn kán má retaliate mọ́ kán má fún ọ lésì mọ́ káwọn nǹkan tí wọ́n ṣe yẹn òun nìkan tó ògo ẹ̀ ní ká focus yẹn ní káwọn kíní yẹn ní káwọn focus because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn distraction ni so distraction ni ẹ jọ̀ọ́ advice mi fún wọn nìyẹn ẹ à ní pẹ́ parí ètò lálẹ́ yìí torí ẹlẹgbẹ́ mi kan náà ti àsìkò ti ń lọ so àwọn tó máa gbé ètò lẹ́yìn mi náà wọn ò ní pẹ́ wọn ò ní pẹ́ parí wọn ò ní pẹ́ bẹ̀rẹ̀ ètò nísìnyí lẹ́yìn ànípẹ́ parí adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yẹ́ káfíyẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó darapọ̀ mọ́ wa broda wa Solomon tó pè láti Germany àti ọ̀nkú wa tó pè láti UK adúpẹ́ lọ́wọ́ yín fún contribution yín ti lórí ètò ẹ jẹ́ ká máa tún fi eléyìí rán yín létí nípa ti rally ti ẹ̀bùn olúwa grace ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa ní ẹjọ́ kí n kàn ní ọ̀rọ̀ tí eh, eh, àwọn ènìyàn ìkà ló fẹ́ kí ló fẹ́ dárúgúdù sílẹ̀ láàrin wa ẹ jẹ́ kí ẹ jẹ́ ká kọjú sí yẹn bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ tó sọ nìyẹn ó ní ká kọjú sí nǹkan tí a ń ṣe wọ́n fẹ́ dárúgúdù sílẹ̀ ni wọ́n fẹ́ dárúgúdù sílẹ̀ Eh, bẹ́ẹ̀ ni nǹkan tó fẹ́ nǹkan tí ètò tá a gbé lọ́wọ́ ni ká fi òní ká focus ká dojúkọ ká máa ṣe eh, ni ká máa ni ká ibi tá ń lọ yẹn wò ẹ jẹ́ ká wo eh, ẹ ka jẹ́ ká wo ariwo ọjà ariwo ọjà nìyẹn ariwo ọjà nìyẹn tá a bá wo ariwo ọjà ìrìn yẹn o nítorí kò sí bá a ṣe ní débẹ̀ á débẹ̀ ṣùgbọ́n tá a ẹ wò ó sìn gbogbo àwọn nǹkan míì tó yẹ ká máa ṣe èèyàn ò nílò ìṣọ́ra máa sọ pé òkè ẹ ẹ jẹ́ ká àwọn tó ń jà àwọn no ẹ jọ ẹ má jẹ́ ká tiẹ̀ gbogbo ariwo ọjà yẹn ẹ jẹ́ ká gbé tì àbò abáni ẹ jẹ́ ká gbé tì sẹ́gbẹ̀ẹ́ ẹ jọ gbogbo àwọn gbogbo àwọn tó jẹ́ ti tó jẹ́ Koiki especially Koiki media please jọ. Uh, mo bẹ̀ ẹ́ you have vital role to play you have a vital role to play between the two between the two of them please you have a vital role to play uh, I believe uh, you know more you know you know more and I believe uh, I don't need to uh, say much you know much you know what you know what to do because I trust you Please, I trust you. I know how you can handle that issue because the issue of media, you know, you understand. Issue media, ọmọ pé, eh, eh, please, ó eh, ní inú ilé èèyàn lèèyàn ti pa èkúté onídodo. Inú ilé èèyàn ti pa èkúté onídodo. So ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí distraction yẹn. Hello?

uh, try to play a mature ó yẹ kó kó oh, oh. ní àárín àwọn méjèèjì eh, please please you you you need to handle it very very careful uh, mo mọ̀ pé o mọ̀ kan I trust you that you hmm. can I trust you that uh, you will do it please sorry gbogbo ilé tí other party ń sọ gbogbo tán. Uh, Eh, tọ̀dọ̀ yín náà eh, eh, kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe nínú pálọ̀ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe tẹ́ bá ra yín but ẹ lè sọ because but ẹ put it to the media ó ní àwọn jọ torí ọlọ́run ó mọ̀ pé àwọn èèyàn nǹkan tẹ́ ẹ bá ti sọ báyìí wọn làwọn yẹn máa mú lọ́wọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti sọ làwọn yẹn máa mú lọ́wọ́ ó dẹ̀ mọ̀ pé lórí kọrin ìkátẹ̀ kan ó mọ̀ pé àwọn èèyàn àwọn wà lẹ́yìn yín ju anything lọ ó dẹ̀ jọ tó yọ lọ́run Koiki mo fẹ́ kí ẹ bá mi ṣe ètò yìí kó dé ọ̀dọ̀ ẹ̀ kó gbọ́ program yìí torí èmi kàn ní advice fún ni pé kó jọ kó handle issue yẹn with maturity kò sígbà tí ẹran ara ò ní fẹ́ torí kò sẹ́ni tí tí ò lè bínú tẹ́lẹ̀ bá dẹ̀ bínú gbà míì ó lè sọ nǹkan tí ò yẹ kó sọ but as a media man uh, you know how to hedge it and uh, removing and you understand so to my blend there jọ your ọlọ eh, jọ bá me, bá eh, try láti handle àárín yẹn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Yorùbá kó má di pé eh, táwọn bá it. gbọ́ anything you have Oh, there no be ní orí afẹ́fẹ́ lẹ́nu bí ọjọ́ mélòó kan àwọn èèyàn ó gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ wọ́n kàn you sọ lẹ́yìn náà ni wọ́n á gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ jọ torí ọlọ́bọ̀ tó bá sì ti repeat ẹ̀ tó sì ń rí pé bóyá wọ́n ó dẹ̀ mọ̀ pé àwọn èèyàn fọ́lọ̀ ẹ̀ gan ju anything lọ so gbogbo àwọn nǹkan tó bá rò wípé bóyá ó lè fẹ́ bá di ó lè máa kírètì aáwọ̀ tàbí aáwọ̀ láàrin two party òjò torí ọlọ́run bá wa handle ẹ̀ tó jẹ́ pé kò ní jẹ́ pé ó máa máa escalate ó máa máa escalate torí àwọn èèyàn ti bínú gan àwọn èèyàn ti bínú gan àdẹ̀mọ̀ pé kì í dẹ̀ ṣe because bára ṣe kan àwọn èèyàn bẹ́ẹ̀ ni because bí bí ẹni wípé kí Odùduwà yìí kó jẹ́ pé ọ̀la ni máa announce pé fellow citizen of Yorùbá nation gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe àwọn èèyàn nìyẹn kẹ́nìkan tó wá tó wá màkó tó wá máa tún fẹ́ sọmọ àwọn èèyàn fẹ́ lè in fact <coughs> ó dẹ̀ wọ̀ pé ọ̀rọ̀ so jọ́ torí Ọlọ́run bá bá wa handle àárín yẹn dáadáa then kì í ṣe gbogbo àwọn èèyàn náà gbogbo àwọn mídíà tó ń gbé kámẹ́rà wa tá a ṣe jọ edit kò yọ kúrò kò fi kún jọ torí ọlọ́run advice mi fún ẹni yẹn then Ìbà Adams náà káwọn náà dó sípò àgbà kán jọ kán dó sípò àpògbà ẹ̀bẹ̀ náà láti bẹ̀yìn dàbá dẹ̀ bẹ̀yìn bẹ̀yìn bẹ̀yìn tó bá dẹ̀ jẹ́ wípé wẹ́ẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n àwọn tó wà ní mídíà sọ wípé bó ṣe rí nìyẹn gbogbo wa ò lè máa ronú àlejò gbogbo wa ò lè ronú the same thing oríkàlùkù wa ní different opinion oríkàlùkù wa ní the different action to any situation so ẹ bá wa àwọn kan lè sọ̀rọ̀ sí yín tán lè bú yín ẹ bá àwọn lè ṣépè fún yín wọ́n lè ẹ bá táàbí gan bá yìnbọn látòrí látòrí atẹ́gùn gan wọ́n lè yọ̀bọn fún yín látòrí atẹ́gùn tó dẹ̀ ṣeé ṣe ṣùgbọ́n èyí tẹ́ ẹ jágbàlagbà ẹ fara ẹ ẹ ẹ fi ẹ gbà sára náà ni ẹlẹ́lẹ́tẹ̀ tó ara wọn mí irú èmi nísìn àtẹni tó ṣètò tán ẹ rí i pé a sọ̀rọ̀ sí yín a dẹ̀ ń rọ̀ yín ni bí ilé ayé ṣe rí nìyẹn ẹ jọ̀ọ́ ẹ lọ ẹ jẹ́ kí orí ọwọ́ yín ẹ wà lórí ọwọ́ yín ẹ rí i pé ẹ wo dára dára so èmi tẹ máa láì ọ̀rọ̀ èmi tẹ máa láìkì wọn tó bá gé yín jẹ wọn á tún fẹ́ tẹ́gùn sí tó bá gé yín jẹ tó bá dì tó bá rẹ ilé ọbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan wọn á tún bá ń fi ìkan wọn á tún bá ń fi ìkan ra bẹ̀ so òwe ni so ọ̀rọ̀ yẹn máa pa mí lẹ́nu nígbà míì tó bá sọ̀rọ̀ sí wọn tún fàyín mọ́ra bíi títí wọ́n ṣe rí náà nìyẹn ẹjọ́ gbogbo àwọn olè a lè máa bú yín àwọn kan rírà jọ pé wọ́n á bú yín wọ́n á sọ̀rọ̀ sí yín bó ṣe rí nìyẹn ẹ má fi yẹn kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ sí kẹ́ ẹ yìí náà kẹ́ ẹ gbé wáyé sípò àgbà ṣùgbọ́n tá a bá dẹ̀ wá bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ yìí náà tẹ́ ẹ bá dẹ̀ wá gbọ́ tó okùn ẹ̀yìn àti ọlọ́run gbọ́n ibi táwa ń lọ àwa ò ibẹ̀ làwa ń lọ o a kàn fẹ́ kí ọ̀rọ̀ yín ó dàbí ọ̀rọ̀ ẹni tí mo ń sọ̀rọ̀ ní South Africa tó ìgbà tí Mandela fẹ́ gba òmìnira South Africa tó mú ìyàwó ẹ̀ tó mú ìyàwó tí ara àwọn tó ta tó ta ìyàwó Nelson Mandela yẹn fún àwọn òyìnbó amúnisìn nígbà yẹn tí wọ́n sọ́sà tó ń gbowó tó ń sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀ nígbà kan tó ń gbowó lọ́wọ́ àwọn òyìnbó tó fẹ́ kí South Africa kó gba òmìnira nígbà tó lọ́rọ̀ wá gbé òmìnira fún South Africa tán tọ́lọ́run ṣe gbọ́ ẹ̀ ẹ́ rí wípé àwọn èèyàn ò mọ̀ kankan now ara comrade tó jẹ́ pé Eh, is media is a spokesman a spokesman sí bàbá ni ó mọ gbogbo nǹkan tó ń lọ ńgbà yẹn it's like bí bí eh, Koiki sí Sunday eh, Koiki sí chief chief wa Sunday Igboho bàbá wa Adéyẹmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni comrade yẹn ṣe rí ní South Africa ńgbà yẹn recently once, woman yẹn kú ìyàwó Mandela yẹn kú wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀rẹ̀ ìyá ìyàwó ẹ̀ yẹn public báyìí ni comrade yẹn ló ti ń sọ̀rọ̀ sí gbogbo àwọn yẹn ló ti ń sọ̀rọ̀ sí ẹni bá gbọ́ program yẹn ló ti ń sọ̀rọ̀ ó ti ń sọ̀rọ̀ sí in fact ó open up ni ó open up fún gbogbo àwọn èèyàn pé àwọn tó ta tán ta ìyàwó máa yẹn tán ta fún àwọn òyìnbó tó lọ ń gba owó ó ní wọ́n wà láàrin wa ó ní ṣùgbọ́n òun ò tí ìyá yẹn ò tí ì sọ bí wọ́n ṣe treat wọn nǹkan tí wọ́n ó ṣe fún wọn sẹ́ni ojú gbà wọ́n tì ẹ má jẹ́ kó nígbà tó dúró máa gba ẹ̀yìn tì Ìbà Gani Adams ẹ jọ ẹ lọ ẹ lọ jòkó ẹ gbogbo àwọn ọmọ yín ọmọ dúdú wà ní wọn ìjà tí àjọ jà yìí ká gba òmìnira Odùduwà àwọn ọmọ yín náà ó jẹ àǹfààní ẹ gbogbo àwọn OPC tẹ ẹ kókara náà ni ó jẹ àǹfààní ẹ àwọn ọmọ OPC àtẹlẹsọ pé tàló lè sọ pé òun lówó lónà jẹ àwọn kọkọ ń balẹ̀ àti látòrí pírẹsidẹ́ǹtì gan látòrí pírẹsidẹ́ǹtì tó jẹ́ orílẹ̀-èdè orí nàìjíríà tó jẹ́ orílẹ̀-èdè tó tó tó tó ń rúlù so nífọ̀kànbalẹ̀ kò nífọ̀kànbalẹ̀ nítorí pé kò lè jo kò lè kò kàn lè jáde kó ló kó láì sí security kó ló fẹ́ stroll kó ló fẹ́ lọ gbàtẹ́gùn kan fẹ́ fẹ́ lọ sí exercise níta ní open ground kò lè ṣe é irú orílẹ̀-èdè tá a wà yìí mínísítà wọn máa gbé mọ́tò fúnra ẹ̀ lọ sí petrol station tó máa fìlì tó máa rìn káàkiri tó máa rìn kiri òun nìkan náà kan tí ẹ máa èèyàn tó yẹ tó ẹ morúkọ àwọn tó kù gan tọjọ ṣèjọba èèyàn ò gbórúkọ bìkọ́ oníkálukú nǹkan tí lágbájá lẹ́tọ̀ọ́ sí náà ní ọ̀rọ̀ àlù náà lẹ́tọ̀ọ́ sí tó kò sẹ́ni tó ń lépa ara wọn so ẹ ẹ bíjà ti mọ̀ wípé àwọn ọba àwọn gọ́vnà wọn à lè wọ ní kàkàn jáde kan náà fẹ́ lọ ṣe ní sanni open field tán ti ń ṣe tó ti ṣẹṣẹṣẹṣì ní community náà kọ́mọ́ àwọn pé tí state state ọ̀jọ̀ba wọn ni lẹ́yìn ìkúnlé wọn wọn lè jáde síta kán àwọn èèyàn sára kọ́ fojú láìsí pé security tẹ̀lé wọn kiri ṣégbé ayé nìyẹn gbogbo nǹkan ìjà tá ń jà yìí nìyẹn pé kí everybody máa gbégbé àlàáfíà láìsí nira so uh, Iba Gani Adams please àwọn ọmọ ẹ náà gbogbo àwọn ẹ̀rùn tẹ́ ẹjọ́ rìn kiri kí láyé kó lè rọrùn fún wọn ni ẹ jọ̀ọ́ a sì ń bẹ̀ yín ni a sì ń bẹ̀ yín nísìn ẹ mẹ́rẹ̀ kó dìgbà tó jẹ́ wípé ó máa bọ́ sórí tó yẹ pé ńgbà tí a bá fẹ́ tí ògo dúdú wà dúráwọ̀ tó bá yọ tó yọ tó dé kó má di wípé orúkọ yín máa wà nínú ìwé ìtàn mi torí kó má di pé orúkọ yín máa wà nínú ìwé ìtàn mi a fẹ́ kó wà nínú ìwé ìtàn gidi ẹ jọ̀ọ́ ọ̀nà ṣe ń bẹ̀ yín ẹ tún ṣe ń rọ̀ yín so ẹ jọ̀ọ́ àbọ̀rọ̀ mi fún yín nìyẹn lálẹ́ yìí ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá dá sí ètò ọlájídé william sodiq ọlájídé william sodiq thank you ọmọlára ìyábọ̀dé àjàlá ẹ má bẹ̀ wọ́n á bẹ̀ wọ́n <laughs> ẹ gbọ́ bẹ̀ yẹn kò sí wàhálà á bẹ̀ wọ́n tá a bá dẹ̀ gbọ́ mm, ẹ̀bẹ̀ lábẹ́ òṣìkà tá a bá dẹ̀ gbọ́ ó kù wọn kù ó kù ọkọ̀ ọlọ́run wọn ẹlẹ́dàá wọn so ibi tí a máa fi ibi tí a máa rí ètò èní ìmọ̀ nìyí so àní lè ẹ jẹ́ ká fún èèyàn wa láyè ènìyàn wa tó ń bọ̀ láyè láti ṣe ètò mo ti kọjá àsìkò tó yẹ kí n tiẹ̀ lò gan so lágbára ọlọ́run next week ọjọ́ friday ní dédé bí aago mẹ́fà ilẹ̀ Odùduwà aago mẹ́jọ ọ̀dọ̀ wa níbí ni ni ètò wa máa wáyé láti ìlú Israeli àti ń ṣe tẹ́lẹ̀ ẹ má bínú ó ní àwọn ètò kan tí a ń ṣe lọ́wọ́ tó àyájúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a tún ti padà sórí ètò láti ìlú Israeli so rágbá lọ́lọ́jọ́ ní gbogbo ọjọ́ Friday lásìkò kan náà lásìkò kan náà la máa pàdé kí a tó máa lọ ẹ jẹ́ ká fi orin eh, Odùduwà ká fi ṣe ìfàsẹ́ ẹlẹ́ẹ̀. Jeta Malepa სხვა დილაბარ მიმერში ხალდი lọ́kùnrin lóbìnrin lọ́kùnrin lágbà lọ́mọ.